إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وما بعد إخوتي وأخواتي في الله السلام عليكم ورحمة الله وبركاته لكن التي أدركتم الله سبحانه وتعالى التي أشرت بها الكريم ọba pé ní kí kálukú ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún yìí lábẹ́ kí kánú ẹ̀ka mọ́dánù tó lè kí aláwọ̀ ìpínlẹ̀ pẹ̀lú ayẹ̀ àti ẹ̀ráfíà àwọn iṣẹ́ tó kí sí aláṣẹ́mú rẹ̀ abẹ́láwọ̀ ọdún kánú ẹ̀ka mọ́dánù tó bá ń tẹ̀lé àwùjọ láyá lẹ́yìn eléyìí بارك الله من ثلاثة أشياء محمد صلى الله عليه وسلم الجلال سبحانه وتعالى في أيضا كنتوا وقول من المكان وكيل بملك كنتوا وقول مثل عن وكيل ومنظر بسم الله الرحمن محمد صلى الله عليه وسلم السلام عليكم gbogbo àwọn sàádé ìtìlẹ̀gbọ́n ilẹ̀ àríyá àti gbogbo àwọn tó máa tẹ̀lé ìyàrá náà lẹ́yìn gbogbo lẹ́yìn mo kí àwọn bàbá wa yẹ̀wọ́n bá ti ká àwọn ọ̀rọ̀ àwọn àwọn tó kí alùmọ̀fẹ́ sí ìyàrá náà àdàdàbò tọ̀nà olùkí olùdarí akẹ́nà mo kí àwọn tó ń jẹ́ ọ̀rẹ́ náírà ààrẹ láti ṣe ìsmarí àti gbogbo àwọn tí wọ́n jẹ́ àmúgbálẹ́dọ̀ fún wọn tí wọ́n tó ń darí ètò yìí àpàdà tí a burú fún àwọn ọmọ ìtòkọ́ sí ẹ̀ńtọ́ kan òkú gbogbo àwọn jọ̀hán lọ́kùnrin àti lóbìnrin lọ́mọdé àti lágbà bákan náà àwọn tí wọ́n jẹ́ kọ̀mìtì tí wọ́n mójú tó mọ́ṣáláṣí ìpadà tẹ orúkọ ọmọdé tó pọ̀ sí ọmọ oṣù àyíkára ẹ̀kọ́ ọ̀sán gbogbo wa ọlọ́mọ ìhàndó ọ̀tà aláàfíṣẹ́ wọn wà sẹ́yìn lẹ́yìn ìsíwájú ọ̀pọ̀ òun náà ni àwọn ohun tí à ń pè ní bíbá iṣẹ́ ìjọsìn. Àkọ́kọ́, tàbá òun àlùbíà èdè lárúbáwá ni. Lẹ́yìn tó kún ìlẹ̀ìbára àbí ìlẹ̀ìbára èdè lárúbáwá ni. Kí ni tí wọ́n pè ní bíbá ìṣẹ́ ìlẹ̀ìbára وما اختراع الشيء على غير مثال الصحابة ولكن الإنسان كان إن تفعل في وجه يكون في ضرورة ما يجب في من تكين أو غير مسلمين innovation أكيد التكين في وجه níbi nǹkan tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ayé gbogbo àti àwọn tó ló ṣe wípé annual manipulation ẹ̀sìnkú wọn lábájá òun ló ti lé ìkàlẹ̀ lábájá òun ló wọ́n ti lé ìpínlẹ̀ pẹ̀lú ṣọ́ọ́bù ẹ̀ṣìlú ẹ̀ ìkẹyìn ní ilẹ̀ manipulation níbi nǹkan tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ayé وعن بدعة في اللغة العربية هي اخترام الشيء على غيره بفعل فقط كلمة تلك الحاجة وقت شدود السبب تشوى في بيوه الحياة فوجدت الله سبحانه وتعالى أنهى إليه مجرد السماوات والعرش ẹni tó ṣe pé ó ń lórí mọ́mọ́ràn ti èèyàn kan ìdáwó sọ́nà bẹ́ẹ̀ ni èèyàn kan ìdáwó rẹ̀ sọ́kùn wọn fún àwọn owó kára òun ni ó gbé sọ́nà tilẹ̀ kalẹ̀. فكان الله الله القرآن بكتاب ومحمد صلى الله عليه وسلم ما كنت بدعا من الرسل. إذا كانوا تشيع القرآن أو تشيع القرآن sọpọ́tọ̀ òṣìṣẹ́ tó ló mú fídíẹ̀rù nàìjíríà fídíẹ̀rù ó ní ṣe pẹ̀lú innovation nǹkan tuntun tí ó sì ń lu ẹ̀rí tẹ́lẹ̀ ṣùgbọ́n ti ṣẹlẹ̀ yìí àìsíkẹ́ àti àṣẹlẹ̀ ìgbà dídí àmínú ìṣẹ̀lẹ̀ ọlọ́run wa oríṣi kẹ́yìn nǹkan tí ó jẹ́ nǹkan àbùkù yìí لكن الله سبحانه وتعالى قل اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا ọlọ́run ní òní ìyá ọlọ́run bá ti pé fún yín dínà fún ẹ̀sìn yín. wà á tún sọ àlékún ní ìmọ̀. má kàtà ìbẹ̀rẹ̀ ìyá ọlọ́run bá وكتاب إليه ورضيت لكم الإسلام دينا وليوم الإسلام كذلك يتحكمون Sọba tí ọlọ́run wá ti sílẹ̀ sí, tí ẹ̀ka tún lè fi òwe jì, ó wò fẹ́ ilé káwọn ṣe báyìí. Ẹ̀rọ wá lọ́dún ti pé ẹ̀ bá ṣe ṣe àwọn ọ̀gá ṣe ní ọ̀sìn, ọlọ́run bá ṣàlàyé gbogbo ẹ̀fọn ìdí ẹ̀kan lè fi inú méjì níbi ọ̀rọ̀ èyí kò fún mi kankan láti fi inú méjì kankan fún wọn gẹ́gẹ́ bí ẹ̀sìn bá wọn ṣe sọ́dọ̀ jẹ́ pé níbi ọ̀rọ̀ ayé nǹkan ìrìn kan ní ìlẹ̀ ìlú méjì nǹkan ìrìn ní innovations níbi ọ̀rọ̀ ayé tàbá òun ní àwọn ọ̀rọ̀ wọn wọ́n ti lọ pípẹ́ sábàtọ̀ fúlò ní ilé kan náà ń bẹ tí wọ́n pè ní fàánù òde májìlì tẹ́lẹ̀ lọ ní tó bá sọ iye oṣù tó ń fi sáàbù láti yá èkó ni àti lọ ní àbọ̀jọ ni nítorí tó ń fẹ́ ṣe ṣe hajj tẹ́lẹ̀ lọ bá sọ fún wa àti há ẹ̀sìn ìdúgbò débi pé ẹlòmí tó máa ń lọ ẹlòmí àkúsọ́ wọn á sọ fáwọn èèyàn ní sọ ẹni tí ó ní wọlé náà ni tí ò bá tún ní ṣe tó ń mọ̀ pé káwọn ọ̀rọ̀ sí lọ́wọ́ ní kàábà ni omi ò bá tún lọ wọn bá gbogbo ọ̀rọ̀ ẹ̀kú tó fẹ́ lójú ọ̀nà ṣùgbọ́n sì ní sí èyí ó gbéra láti gbé èkó nípa yìí tó wọn lọ sí jẹ́ta ṣe láti five and a half hours six hours yóò parẹ́ ẹ̀mí ilẹ̀ àwòṣì. Tọ́lẹ̀ wọn àti wọ ọkọ̀ láti jẹ́ta láàrin ìgbẹ́ni wọn káwá sáfún ìsìn tó bá ti tọ́ ọkọ̀ yìí wọ́n ṣe ọkọ̀ yìí ń parẹ́ àbí láàrin wọn káwá yóò parẹ́ ẹ̀mí káwá wáyé. innovation yẹn lè ń sí nípa ọ̀rọ̀ ó wà fún ẹgbẹ́ mi ẹ̀sìn àpòyá tó ti ní oníṣẹ́ ti ọ̀wá ayé náà ó lè tún àtúnṣe nígbà tí wọ́n sọ fún wa sí àjì wọ́n máa sọ pé pé ìwà bẹ́ẹ̀ ni ẹ̀sẹ̀ náà rà ó fún ìkànnì méjèèjì àwọn náà ń pé ìlú òṣìṣẹ́ tó bá bàbá wa ṣiṣẹ́ ìmọ̀ ẹ̀yọ́ oṣù tó ní fẹ́ ṣe torí pé ó fẹsẹ̀ ẹ̀yìn lọ sí mọ́tíkà ó wọ ẹ̀yìn lẹ́gbẹ̀ẹ́ fọ́lẹ̀ ẹ̀sìn ní tó yẹ kó ṣe lọ́wọ́. sọ ti innovation ní ìkó àti tiẹ̀ ìgbókẹ́ tó ṣe lọ́wọ́ mi. ṣùgbọ́n ní ti tí yẹn ti kára bá kó wá fẹ́ ṣe àwọn nǹkan ní ìgbókẹ́ ẹ̀rọ fún rẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ibi tí gbókẹ́ ẹ̀rọ wọn. ọlọ́run bá ní àdéhùn àkàmọ́sí làwọn ìdílé lẹ́kùn orí ẹ̀sìn ní òṣìṣẹ́ inú wàhálà tó àlékún nígbà tí ìdẹ̀rà àti òní parẹ́ ilé ìlú wọ́n ti ṣe lákúmọ́ ìsìláàmù jìnnà ìsìláàmù ní òyìnbó ti fún ẹgbẹ́ díẹ̀. Anábìwá Mùhàmmad sọ̀rọ̀ lọ́wọ́ àyọ̀sálẹ̀ òun náà ti fún ọmọ àgbẹ̀ rẹ̀ yọ̀nà. قل فإنه من يعيش منكم الكريم قال كثير من العلمون من وخير منهم كثيرا يومي أيقون يوقف من بيت وعليكم بسنة وسنة الخلفاء المهديين الراشدين من بعد تمسكوا بها عقلا لا بالمواعيد النبي صلى الله عليه وسلم يقول السنة السنة النبي صلى الله عليه وسلم هنا من الله تشي سنوان يقع يسنوان با باش يشي يسنوان لكي يكي باش يشي يسنوان با ونبي صلى الله عليه وسلم الذي يقع يسنوان بسنة أجل سنوان وسنة الخلفاء المهديين الرشدين من بعده سنة الله عليه sọ́jọ́ ìgbọ́nù ọba ti mọ̀nà tí wọ́n mọ̀nà tí wọ́n wá lẹ́yìn agbó ayẹ́lẹ́bí nọ́wájú tọ́lọ́sọ̀ kò ní ẹgbẹ́ amú agbó ayẹ́lẹ́bí nọ́wájú ẹ̀sẹ̀ ní ọ̀kẹ́rin ní ẹ̀sìn ní tí wọ́n bá wá sọ́jọ́ ẹ̀sìn ẹ̀sìn ẹ̀yìn méjì nǹkan ẹ̀yọ dáadáa وأنه محمد صلى الله عليه وسلم أقول لك أن اختلاف هو يكون يوم ضروري ẹ̀gbọ́n tó máa ń bẹ́ ẹ̀sìn bá wa ní. sọ̀rọ̀ tẹ́tẹ́ tí wàá nìkan ṣe òfin ah, ló ń pé pínlẹ̀ ọ̀rọ̀ mùsùlùmí wọn tó bá ti. kò gbọ́dọ̀ jẹ́ kí ẹni sọ ọ́ ṣe ni inú gbọ́dọ̀ jẹ́ kó gbọ́dọ̀ ṣe èmi pé kí ni èdè kọ̀ọ̀rẹ́ ti. kí lọ́wọ́ mọ̀ wọ́n sọ kí àná mi sọ. òdìdíjà rẹ̀ pẹ̀lú fún ẹ̀ka wa fún yẹ́lẹ̀ lẹ́rẹ́ rẹ̀. orí tí wọ́n mọ̀ ọ́ قد يتئهم رفان جليك ولا يزالون المختلفين إلا هم رحم ربهم الله قد عليك ما نمشي أكوان أنتم مشى أنا أنه محمد صلى الله عليه وسلم وهنا نصيب عني فطيارة خلافا تكتبه أنتم من بعد كيف يجب أن يكون مؤمنون إلى أعدائه bọ́lá ṣe ń lọ ẹ̀kọ́ ní wọn lọ ọ̀fẹ́ àtìlá kan kẹ́sì wọn yóò lọ ẹ̀gbọ́n tí ó kọ́ níbi wá fọ́ wa fún mi sọ́dọ̀ bá wà àbàtàlà síbi tó lẹ́ sí àbọ̀ òun ti di fàánì fún ìsúnmẹ́sì وسنة الخلفاء المهديين الراشدين من بعد تمثلت بها عبد الله بن مسعود. أنت تؤمن أن لا يؤمن بالإيمان بأن الله سبحانه وتعالى في القرآن الكريم قل أن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما في شقاق فسيكفيكم الله والله سميع عليم الله سبحانه وتعالى قل كم قل في أموالهم ثم تكفروا فتنبكهم ọ̀rọ̀ ní àwọn àdéhùn bá فضلك كل مجالك ومن فقد ابتدى محمد وإن والله ثم تكون كون لك سوف يرى مذكر ذلك على شيء فإنما هم في شقاق يوم تقبلون يوم تقبلون فتكفيكم الله وهو السميع العليم أنا أقول لك محمد صلى الله عليه وسلم وهو السميع العليم ìrọba tó gbọ́ gbogbo nǹkan ìrọba tó gbogbo nǹkan. Láàárín ìdílé ìjọba, òun náà ní ilé agbọ́dọ̀ fi ọmọ ọba rẹ̀ lórí ilé ó kàn yìí lórí ẹ̀sìn mú ẹnu àwọn òbí kó lórí ẹ̀sìn. Olúmọ̀ bá fi rẹ̀, àlọ́ lọ Mùhàmmad sọ̀rọ̀ lọ́wọ́ fi rẹ̀ ṣùgbọ́n kí ni way out way out ní pé kápúrò ti nǹkan tí anábọ̀wá Muhammad sallallahu alaihi wa sallam tó ṣe dára ìfún wa láti fi súná gbogbo ẹni tí ò bá ti ṣe yẹn tó ṣe pé tí ọpọlọ rẹ tó mú lójú súná èyí tí àbá rẹ sọ fún ló papò sí anábọ̀wá Muhammad sallallahu alaihi wa sallam olóòtú náà òtítà tó ṣùgbọ́n ẹni yóò ṣí náà ẹni ló gbé àdáadá rẹ̀ kalẹ̀. Sọlá jẹ́ wípé ó pàtàkì púpọ̀ kí abo àmì yìí. Màtí àpá àti wọ́n ṣe ìdarí ìkó tán ní ọ̀pọ̀lọpọ̀ lóko sí bẹ́ẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ lóko sí. Ṣùgbọ́n ìgbàta gbọ́dọ̀ nílẹ̀ yìí pé èyí yíwo ní ìfẹ́ sí lọ́rùn àyàfi pẹ̀lú èyí tó fi rán àlẹ́ ìsọ̀rọ̀ láàrẹ̀ yìí pẹ̀lú àlàyé àbẹ́ni sọ̀rọ̀ máa wọ àyè sọ́nà. Ṣẹ́fà ti ní lẹ́yìn bá mi, ṣíṣẹ́ ní Frank ní gbogbo ọkọ̀ láti mọ tó tó lọ́dọ́, láti mọ tó ẹ̀ka tó súná. Ọlọ́run bá wọ ẹ̀rọ ìṣẹ́ ẹ̀ṣẹ̀ bá mi sí iná. Ìdáná àti ẹ̀rọ ìṣòro wọ́n Àwọn tó ṣe ìgbìyànjú sí ojú wa, ọlọ́run bá ń tẹ́tẹ́ ní káwọn ọlọ́run bá ti ọ̀nà wa mọ̀ wọ́n ṣùgbọ́n tí wọ́n náà méjì àdéhùn kò méjì ẹ̀fọ́ láti kí ọkọ̀ wọn bá sọ lórí rẹ̀ kí làwọn ti sọ kí làwọn bá lè kú lérò òkè ẹ̀fọ́ láti mọ́ ó lè tó fẹ́ fún lọ kò sí àti ṣùgbọ́n yóò pàdé àwọn olè lójú ọ̀nà àwọn adigunjalè tó ṣe wípé wọ́n á bẹ̀ ẹ̀sìn rẹ̀ yẹn àwọn tí wọ́n bá àdéhùn lọ́wọ́ agbọ́dọ̀ ní ilé ìfẹ́ eléyìí ìfẹ́ lọ́gbọ́ ọlọ́run wa o àyàfi pẹ̀lú tí ọlọ́run wa yọ ní sílẹ̀ ní àyàfi pẹ̀lú tí ọlọ́run wa ṣe hàn án wọ́n dáhàná tó fi kọ́ hàn wọ́n Muhammad sọ̀rọ̀ wọ́n àtọ́nà. ṣé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn máa ipò kánẹ̀ ti bẹ̀ láàrin wọn sọ̀rọ̀ láàrin àyẹ̀kọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ipò kí àdẹ́rù bẹ̀ láàrin wọn ipò tí àtúntì tó ń bá abala tó ń bẹ láàrin wa ipò ní ọkọ̀ wa ṣàlàyé ẹ̀ fún wa ọlọ́run bá ti wà ní gómìnà ilé kẹ̀kí ọlọ́run ní aṣọ àdínkù kalẹ̀ fún ẹ̀ Muhammad sọ̀rọ̀lá tí ìgbà yìí nà lè ní àti máa ń gbé ilé yìí wà láàrin ọ̀gbìn kàtà ọ̀rọ̀ nítorí pé ìgbà ṣàlàyé fún àwọn ẹni tí ọlọ́run bá sọ kalẹ̀ fún wa wọ̀nà àdáwọn ẹ̀dẹ̀fẹ́ fẹ́rù má kàn nítorí kí wọ́n lè bá àwọn oníṣẹ́ ọlọ́wọ́ bá ní ipa torí ẹ̀ sọ ọ̀pọ̀ àǹtàkì torí pé ta bá wọ ọ̀pọ̀ àǹtàkì wọ́n bá bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀kọ́ wọn ti tẹ́ lọ ara ẹ̀kẹ́ ẹ̀kú tẹ́ lè fọ́ ọ̀pọ̀ àǹtàkì ìlú ká ti ní káwọn tí wọn àṣùbá ẹ̀rọ kàdé kàkàtí ó jáde nílẹ̀ ìfẹ́ tó lè àti wọn Muhammad Trabalhem na grande todo mundo, até que nós vivamos mesmo, e na cabeça. Amor, até que nós vivamos mesmo, e na cabeça, se não eu, eu, me dê, dê, dê, todo eu não Sempre atacou, e teve em torno de cheirinho, com coragem. Tu passou por lá e pensei, mas eu tô com coragem. Que dá pra ver, rápido aí. Ele está falando isso, ìwọ̀n àṣùbá yẹn ọdún wo bá fi rán àníbò wa Muhammad sọ̀rọ̀ lọ́nà sọ́nà ó lè ṣàlàyé fún wa pé káka méjì àwọn kàkí ń jáde níbẹ̀ òun ló ṣàlàyé lé fún wa èyí tí wọ́n sí ìlú kí ni ẹ̀rí rẹ kò lè ẹ̀rí wọn fún wa ṣùgbọ́n wọn pọ̀ jáde ní àwọn èèyàn tí wọ́n tún ṣe tó tó máa ń ṣe é pèlú bíbíà òun náà ni káàkiri ọmọ ọba bìbá aláàbíyẹ ṣọ́ àwòrán náà pẹ̀lú tí ọmọ òṣèlú بسم الله الرحمن الرحيم الإنسان تجديا للناس البدع الشرعية قولها كل ما تعبدت بقوم في أمرين وما في الله ولم يشرعه الله ليه يقوم بشيرون علي رفع القرآن تسينوا الأيام يا محمد صلى الله عليه وسلم ذات الزيان يبقضي بسيط السلام تشتغل أبو بشيرون بشيرون وشيرون في كثير نعلم القرآن أعبري منهم إسبانيشا نبوة محمد صلى الله عليه وسلم نبوة محمد صلى الله عليه وسلم ó lè sọ fún wọn sàábà rẹ̀ ó ti ìyá fún wọ̀n náà dàtà ti gbóná wò ẹ ṣọ́ra fún àwọn àdáadáa lẹ́ẹ̀ níbi ọ̀rẹ́ fa iná kúlẹ̀ ìdájọ́ ti bí náà gbogbo àdáadáa lẹ́ẹ̀ níbi ọ̀rẹ́ nàìjíríà wọ̀n fún ìlàjìjà á ti dọ́là rà gbogbo bíbá òun á lù ú onílẹ̀rẹ̀ ìyẹn máa nà lọ síbi ilé ìwé ìròyìn ọlọ́mọba ọ̀tún lọ́wọ́ lára ìṣúná gbogbo àwọn ẹ̀rí ìlú rẹ̀ máa sọ̀rọ̀ ìyẹ̀dí ọlọ́mọba kí ó ṣe wá bẹ́ẹ̀. wọ́n bá ní ẹ̀mẹ́jọ ọ̀pọ̀ ọ̀gbọ́n afẹ́lá ó ṣe ojúṣe tó ẹ̀rí ṣe ó ṣe wá sí kọ́mọ sọ̀hábà ìwọ́n wọn bá rí i. kò sí kankan tó lè ní wọn ní olùgbé ọlọ́mọ tó ti ṣàlàyé fún un. ìtọ́lẹ̀ fún ẹni ìbí ọlọ́mọba owó ọ̀nà ìgbẹ́ òun náà ló lé ìyá àti ọlọ́gbẹ̀ẹ́ ẹ ṣọ́ra fún àwọn àdáńdá níbi ọ̀rọ̀ yìí torí ẹ̀ tààrà bá wò ó àwọn ọmọ kéékèèké wọn wọn àkọ́kọ́ ni wọ́n pa àwọn àdéhùn pẹ̀lú wọ́n ní kí wọ́n àdáfà fún ápòlì náà máa gbá máa lè tẹ̀lé ìlú fọwọ́ ọ̀dùn gbogbo ẹni tí ó bá fi lè ní fojú ìdí ọ̀rọ̀ ẹni wáyé má lè tẹ̀lé ìlú èyí tí ò ní bẹ́ẹ̀ ọ̀wọ́ wa wọ́n ti ìtọ́jú ọmọ owó dábì láyà yìí. Báṣà Kàlífì ni ẹ èyí ni máa ń àmìlà àmàlà ẹni tí ó bá fi lè ṣiṣẹ́ ìjọ ti tàn lẹ́yìnfà lórí amúnà tí ó fi ṣe àwọ̀lá pàálàṣì tí ó fi ṣe iṣẹ́ ìtàn ọmọ ń bẹ lórí ọ̀wọ́ ọlọ́dún ọlọ́mọ bó ta láyà yìí torí bẹ́ẹ̀ ló ń sọ pé nígbà tó kọ̀ọ̀kan wá sí ṣe lé lé ó ṣàwọn ará rẹ̀ ó gbógun náà rò sí èèyàn kan ló dálẹ̀ kò sẹ́ẹ̀lì fún ìwọ́n pa lọ́wọ́ ẹ̀ ìwọ́n náà lò ṣé wọ́n ní kí a ti dé ẹ̀mí ṣe ká fi ṣe sùn ìjọba pàdé àlejò sọ́ni èyí káwọn sàádé ele está sọ́dọ̀ pé pé ìkan náà que ele àlejò ọ̀hánà sọ̀rọ̀ bá wọn sọ́ni òwe tó ti yẹ náà lọ́dí ọ̀la ọ̀hánà gẹ́gẹ́ bí ìmáà ń bọ̀ pàdé ìrọ̀lẹ́ náà wọ́n bá wọn sàádé sọ̀rọ̀ wá. wọ́n ní ìgbésẹ̀ ìpàdé sọ fún àwọn ọmọ kéwù àwọn tó kà sọ yìí كانوا هم شيئا قل ما يا معشر الكبراء يا معشر الكبراء مبدي آه، أريد عني هو ما كلمة هو كفار القرآن هو كفار القرآن قل يا معشر الكبراء مبدي أريد عني استقيموا تقولي لي استقيموا يجوني به فقد صدقت صدقا بعيدا أي كلمة تقول وأنت أنت عاقد شوبي اسمي عاقد بواجبي títí ní kẹ́ tó déédé ẹ̀kọ́ ìlànà àwọn tó ti ṣíwájú ní wọ́n ní akẹ́kọ̀ọ́ lẹ́yìn ọgbọ̀n ṣùgbọ́n àlá tẹ́ bá wá ẹni mọ̀ tó ti báyìí kẹ́ ẹni mọ̀ tó ti àkókò láti dọ̀lá rẹ̀ báyìí náà ẹni sọ ní ọdún ẹni sọ ní dáadáa. Lórí ìtọ́ ti jẹ máa nǹkan tó ń bọ́kọ̀ wọn tán á ìkọ̀ láti ṣe ni. Ó ti máa sọ fún pé ẹ̀dùn olóore ọ̀kan sí orí tó ń àwọn ọmọ ìṣíwájú. Ó má jọra ẹgbẹ́ ti tẹ́ ọ̀sán ẹ̀dùn yìí ní owó àwọn àpilẹ̀ ti máa. Àwọn àtàlẹ́ àbí àgbẹ̀dẹ̀ ọ̀kan náà sallallahu alaihi wa sallam. استفيدنا فقط فقط فقط àríyá ẹ̀dùn gbogbo tẹ́ bá tó dé pé ẹ̀ẹ́gbà wájú wọ̀nyí àpapọ̀ ìgbẹ̀lẹ́ ìgbà ṣùgbọ́nà ṣùgbọ́n tẹ́ ẹ̀bà tó dé pé tẹ́ ti sí ìtẹ́ ti sọ́mù ní ọ̀pọ̀pọ̀ láti bàbá ẹ̀bà ẹ̀yà ẹ̀dùn sọ̀rọ̀ ìjìnà tó jìnà tẹ́tẹ́tẹ́tẹ́ eléyìí tàbí àwọn ọmọ Muhammad sọ̀rọ̀ lórí ìpìlẹ̀ náà wọn a máa tèmi sọ́ọ̀tù tó sí ìlú náà ní sẹ́kẹ́ndì tó jẹ́ fún àwọn ìṣẹ̀lẹ̀ náà. Ìrẹ́ tí a ń sọ lára fẹ́rẹ́ ń dárúkọ àwọn ìmẹ́rẹ́ ti kẹ̀ sí ní lágbájá ìmẹ́rẹ́ ti lágbájá ìmẹ́rẹ́ ti. Olúwa sọ fún àwọn tí ó ti ṣe ẹgbẹ́ lórí ápùlá ìdára ẹ̀gbọ́n ilé. Oríkà àlùkò rán ní ètò sábàbù àwọn akẹ́kọ̀ọ́ nínú ẹ̀sìn náà mú wọ́n pè ní kàwáríjì ní ilẹ̀ yìí apá sọ̀rọ̀ díẹ̀ lórí ẹni àwọn kàwáríjì mọ̀ pọ̀lọpọ̀ wọn á fi hàn sórí nígbà tí àwọn sàádé ní ìlú wa tí wọ́n kọ́ àmì ẹni wọn lọ sí àgbọ́yé àmẹ́sìn Muhammad sọ̀rọ̀ lọ́wọ́ àwọn ẹ̀rọ sálá ń fi àgbọ́yé ti wọn ni wọ́n fi kí eléyìí tí wọ́n lọ sí bí nǹkan pé àwọn èèyàn ní kékeré yìí lẹ́yìn tí ó sọ pé káyọ̀ kékeré yìí eléyìí tí wọ́n lọ sí bí nǹkan ẹyọ wẹ́fọ́n èké ti àwọn olórí ètò wọn ti kékeré yìí. Àlẹ́bọ̀ Muhammad ọ̀gá Abẹ́lá nínú ọ̀rọ̀ rẹ̀ ó wọ́n ní àwọn àáké èké ti bá ní báyìí. ومن يخرج من جلد هذا أقول يحكي أحدكم صلاته مع ثلاثه ومن صلوك أقوى النبي صلى الله عليه وسلم يجب النبي كنت أمر من جلدكم ومن يوم أقوى النبي صلى الله عليه وسلم قل يا محمد بن عبد الحليم شكرا لك ṣe dédé ọ̀pẹ̀ tí wọ́n ní tó tó ọ̀nà tí a nílò Muhammad ọ̀lá ẹni tó bí mú ìtọ́nà àtàrí láàrín tí wọ́n lọ sí oríṣẹ́ náà wọ́n káàkiri àbẹ̀ tó ń fara wọn ní ìlànà jẹ́jẹ́ bí ẹni ìlànà nígbà nílò Muhammad ọ̀lá ẹni tó ń sọ̀rọ̀ oníṣẹ́ sunu rẹ̀ kẹ́lú yá òfin ní ìlànà ṣẹ́rí àwọn ìjẹ́ ìjì àpàdà jáde nínú àlùmọ̀ yìí yáàkì àdúgbò sọ́dá tó máa sọ̀rọ̀ sí ṣe bá ọgbọ́n nínú sí èyí máa ń kéré ìdíje ó ṣàwọn ìlọ́gbọ̀n orí mẹ́kọ̀ọ́ títí di àṣùbá òun ìlú ní ọjọ́ wọ̀sùn yẹ́wọ̀n máa fi àwọn èèyàn gbà wọn بيعمل دورة إليهم إليهم إليهم إليهم إليهم دورة يقرؤون القرآن هم القرآن هم القرآن لا يجنون قراطيرا قرآن وجاه الظلم ibi tí lẹ́tà ti parí sí mẹ́rin yóò pé tí ó gbé máa ń tẹ́ tó máa ń bí ṣùgbọ́n àgbọ̀nrán ti wáyé òun àti wọ́n ti náà ọ̀dọ̀ ní títí láti lọ ọ̀dọ̀ ní tó lọ ó kàn án sórí ẹ̀rọ òbí àgbọ́dé àgbọ́dé tí kò ráyè òbí àgbọ́dé àgbàáwọ̀ tí kò ráyè àgbọ́dé ti díẹ̀ nígbà tí kò lè fi ṣiṣẹ́ ó fi ga lẹ̀ yẹ ẹni tí wọ́n àti ìlànà ìsọ̀rọ̀ láwọn tó bá ní ìṣèdédé tó bá ní ìṣèdédé sọ̀rọ̀ ní àwọn àìyàn الذي يمرقون من يمرقون ilẹ̀ wọ́n mọ̀ mú orí mẹ́sì bàbá ẹni oṣù bá ní ọ̀rọ̀ nígbà bí bàbá ẹ̀ka ní bá pa ọmọ sí ẹranko tí ọ̀pá rẹ̀ wọ ẹranko ẹranko tó wá jáde dé ibẹ̀ ní ẹranko mọ́ ní tí ọ̀pá rẹ̀ wọ̀. Adébí sọ bàbá ọmọ ìdarí àbẹ̀ ọtí mú lẹ́ àkùlẹ̀ ní ọdún kọ́ọ̀pù àràkì. Àwọn ìdí ìjọba padà jáde kì í máa fẹ́ rẹ́ bọ́ọ̀lù ọba ṣe ti sọ ẹ̀wọ̀n ìjọ áàdì máa ṣe ti sọ ẹ̀wọ̀n lórí ẹ̀ka wo orí tí ọ̀rọ̀ náà ti sọ ọ̀rọ̀ bá wọn ẹni tó ń ka àpò áàdì ẹni tó ń bá wọn ẹ sọ̀rọ̀ bá wọn lẹ́yìn ló kù máa pa wọn ní ibi ọmọ wa ṣe ka àwọn ìjọ áàdì. aláàbí sọ̀rọ̀ ní ọmọ tàbí ẹni bá kàn jẹ pẹ̀lú ìjọsìn wọn àti ìdílé àpọ̀ bí nǹkan ṣe àgbọ́yé mọ́ fúnẹ̀sì ìdílé àwọn mẹ́ta tó o jọ kéré nígbà tó yà máa ń sọ yẹn fún àwọn ọmọ mi sọ́kì ẹ̀sùn kéré ẹ má bá òjẹ̀kẹ́ ẹ̀dí àbúrò àti sórí yìí ọkọ̀ tó ní tún sọ́kàn bá yà àwọn kan ṣọ́ọ̀tún sí ẹ̀sìn yìí tó ṣe pé àwọn ọmọ ẹ̀dí kìrìsì ń tọ́tọ̀ ìlànà ọmọ ẹ̀kẹ́ ẹ̀tọ́ torí pé àwọn tààrí ẹ̀sùn àti sọ̀rọ̀ ọlọ́run àìlùkọ́lá àwọn kan dúró dé dé ìlẹ̀ àgbéyàwó tó eléyìí tó fún wa pàtàkì ìtẹ̀lé fún àwọn ọ̀hánmọ̀ ọ̀nà bákan náà pàtàkì ìjìnlẹ̀ sí ìtàkùn ìdíjà à ń tàkùn ìdíjà òun náà ìkúlù máa ń tọrọ àbọ̀tò ìdíjì gbogbo tí àwọn ènìyàn fi ń ṣèlọ́sìn wọ̀lá ìyẹn ṣọ́ra àwọn olùwọ̀n ọlọ́mọ gbogbo ìṣẹ̀tàn ẹlẹ́sìn. ní àbíkẹ̀sì ó lè jẹ́ kí ni àjọkùn ní àbíkẹ̀sì ó lè jẹ́ kí ni àjọkùn ó lè ọlọ́run pa ìbádà ìbádà òun ọ̀bẹ lórí àwọn nǹkan tí a ń ṣe pẹ̀lú ara wa nìkan ìrù fífi àti ṣíṣe lẹ́nu tẹ́kọ́ wa náà ara ìbádà. Káwọn àwọn àkàwá ti dá sọ ìtàwọn tó ń sun lọ́wọ́ òun náà ní pé ètò yìí òun gbogbo ẹni tó bá fi ṣe nǹkan tó jẹ́ ẹ̀ṣẹ̀ ńlá lórí ìtọ́nà rẹ̀ orí ẹ̀ka ní ti tó ń lọ sí àbórí ẹ̀ka tó ń ṣe ìdìná àbórí ẹ̀ka tó ń ta tẹ́tẹ́ ó wọ bá ọ̀pọ̀ náà orí pé tọ́nà ọba fún ọ̀pọ̀ náà òun tó wà láti kọ́ ọ̀dùn sí náà ẹ̀ má fi mọ́ sí náà إنه كان فاحشة ووجدت مستعتبلا موجود كله قول الله القرآن قل القرآن أنا الخمر والنسل والأنصار وقد لعن رجل من عمل الشيطان فاجتنبوه أوكي كتاب وشاء أنا متفائل رجل من عمل الشيطان بشيء فاجتنبوه لأجل نفسه يقول الله لا يجوز tí wọ́n pàtó wọ́n fún oúnjẹ bí kọ̀ǹdíṣàn kọ̀ǹdíṣàn ẹ̀ ní ṣe ọ̀ṣẹ́ ìwọ̀n mú sí káńtà káàkiri gbèdé iṣẹ́ òun lè ra fún un náà. Ìwọ́n ṣe ìdìbò káńtà káàkiri gbèdé iṣẹ́ òun lè ra fún un náà. Àti ọkùnrin tó ń fi sí náà nìyẹn, ìgbé gbogbo ẹni tó bá fi lè mú sí, àbóṣe ìdìbò àbóṣàfẹ́fẹ́ ní ọ̀pọ̀ ìkápọ̀ra tó ti di èdè. Ọ̀yá kú ṣe náà lórí ẹ̀ṣin yóò máa tẹ̀lé ìnáwó lórí ó sì ní pé ṣé ìgbọ́nà bá sọ ní ọ̀pọ̀ àti ìyẹn àbí ìkáyọ̀ ọlọ́pọ̀ bá tó jáṣe ìdó mẹ́ lára rẹ̀ òun ló mẹ́ sí rẹ̀ ìgbàlá wo máa kọ̀ láti kèṣe jẹ́ ọmọ bá sọ ní ọ̀pọ̀ àti ìyẹn òun ní kèṣe ní nítorí ti bẹ́ẹ̀ ṣùgbọ́n tó fi sí ọ̀pọ̀ ètò fi sí ọ̀pọ̀ lórí náà ní kò ní àwọn ẹ̀rí nígbà tá a bá rẹ̀ rìn owó tuntun yìí ti owó tuntun bí a ilé ọtí àti ìjẹun àbúrò táwọn yẹn kan wọn kó lóyún sí wọn mú àmọ́ ta lẹ́sẹ̀ ó lè ti fóònù mọ́ra ní ọgbẹ́ ọmọ ẹ̀nà. káàpì lè wáyé èyí tí mo fẹ́ lọ ṣe alóòwò kẹ́kọ̀ọ́ bàjẹ́ àmọ́ ní ìkéde ní wọ́n. ṣùgbọ́n wọn kò sọ fún wa pé kéde yìí ọlọ́run bá sọ fún wa pé kí ẹlẹ́ṣẹ̀ ni wọn. àlàyé àtẹ́sí ilé ẹlẹ́ṣẹ̀ ni wọn. ọ̀làǹfọ̀ ẹ̀ ṣùgbọ́n kó fi súnmọ́ òní tó ń àwọn tó lè dúró dàbí wọn tó fi súnmọ́ òní ènìyàn yóò tó wọ́n fi mú yóò fi mú yóò fi mú yóò bá ọ̀rẹ́ ṣùgbọ́n àjọ ọkàn yẹn ìpá ọ̀rẹ́ yẹn ọ̀rẹ́ ti pè é gbogbo àwọn tó ń wọ́n bí ìgbé fún ìdúró padà nù àyíká wọn tó ní wọ́n ti tètè lórí lórí wọn mú àbúrò tó ní wọn kàkẹ́ àbúrò tó wọ́n ṣe ìdùnnà ẹ̀lẹ́gbẹ̀ ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ láàrín wọn àwọn àdé ìgbé ti wọn. Àlẹ́bí òwò ìlú bẹ́ẹ̀kì, ó ṣe wọn ní ẹnìkan lásán tó, àlẹ́bí òfin wo ní ó fi là tí wọ́n yẹ lọ́ṣẹ́ pẹ́ ní Nàìjíríà ìlú tó. Àlẹ́bí òwò àwẹ̀ òmùdọ́nù tó ń kò túwọ̀ máa pa wọ́n bí ọlọ́kọ̀ wá sí pa àwọn ìlú àgbègbè. Adébísọ̀ láàbá tó so eré, ẹ̀dí ká wọ́n tó sọ ń pa àwọn olórí. Adébísọ̀ láàbá tó ká wọ́n tó àwọn olórí, àwọn olórí kún mọ̀ ẹ̀. Adébísọ̀ láàbá tó ká wọ́n pàdé, ó ní ìyọ̀kọ̀ta láwọn ẹ̀bá àti kàfàrà tẹ̀ ẹ̀yìn tàbí ìbáwọ̀ náà ẹ̀yìn ìdúsẹ̀ ìhására òun tí a pè pé a lè pè ní ṣe wọlé tìbí òun tí a lè pè ní disapplication òun tí a lè pè ní ìdàgbàsókè wọ́n kàtàkà òun náà bá àti àfàrà ẹ̀rọ ìdílé kan fún àwọn tí ó lè rí ní ìlú ìfowópamọ́ nǹkan olùfowópamọ́ yóò lóyún bọ́ọ̀mù tí ó bá fọ́ọ̀mù ìlú ìjẹ́ tó bí هي الممالك اللي تجعل مراحل هي لما الشيطان قرروا جدا أنا مش أربعة سلام الروح قولا تنشروا لها أي تنشروا فوق عن يوم سلام عن روحي ومن سلام الواشر سلام الواشر كسور من هذه الجيشة أنا بيشتري أنا بيشتري أشي سلوك أشي سلوك حتى في الكون على الحوش فأخذ وقائل بالله يتبع الزوج بالقيامة من حديث ابن النبي صلى الله عليه وسلم قل لي فقد الله حق قوم ìtẹ́kẹ̀kọ̀ọ́ ní tó ń jìnà ní ẹ̀yẹ́ bèèrè ọlọ́run ẹgbẹ̀ ilẹ̀ ọlọ́run ọ̀rọ̀ àti bèèrè ọ̀rọ̀ ẹ̀tún bá dé kárìjì kárìjì onígbọ̀ àrẹ́bì ọ̀pọ̀pọ̀ èyí tó ní máa fi bẹ́ẹ̀ ní pé kí àwọn gbogbo pọ́ǹsì láti lọ gbogbo àwọn olórí kí ló máa tó bẹ̀rẹ̀ alóòjẹ́ kan ìbàjẹ́ alóòbẹ̀rẹ̀ àti kí ni ìkẹrẹ ṣùgbọ́n ẹ̀sìn àrẹ́bì náà ọ̀sẹ̀ lọ́wọ́ ẹgbẹ́ ẹ̀mọ́ ìgbòkè bèjì tó wá ń bá àrẹ́bì sọ àrẹ́bì sọ ọ̀rọ̀ àtọ́kọ̀ọ́ ọ̀nà owó lára ń kọ̀rẹ́kì àwọn olórí tí wọ́n ṣe ìbàjẹ́ nì àwọn kan bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ lóòjì máa mọ̀ lórí nígbà àwọn ìyẹn ní ẹ̀sìn bẹ́ẹ̀ lọ sí máa mọ̀ lórí tó lè ṣe gbogbo fún wọn báyìí báyìí báyìí báyìí báyìí ìgbọ́nà ìṣẹ̀lẹ̀ dé tó wọ́n ti النبي محمد صلى الله عليه وسلم من أراد أن ينفع في الفارس فلا يمضي على ذلك إذا باش ورش كان يسوي دليل ومرعى ورسل بسوتي للمعادي ورسل بسوتي للمعادي ويستقوم صنبان برنا طلع عوني وصل في شيء ومرعى lórí ẹ̀rẹ́ ọ̀pọ̀lọpọ̀ wa ní àwọn nífẹ̀ẹ́ àwọn àbá àti àwọn àkàtìjọ wa àbá àtúnṣe ìgbà ìjọba kọ́míìtì ọ̀nà àwọn àṣẹ wọ́n àti ẹni ó tako ìlànà nípa ọ̀nà àbá tó ń ṣe nǹkan ẹni tó bá bèèrè ó á ní tó ń ti lọ́n tó ń ìbára But that's what you should have thought that everyone Muhammad sallallahu alayhi wa sallam should have thought this. That's what they had to go back for that Germans. So, the law is there. Ṣùgbọ́n ìmọ̀ àkáàkì wọn bọ́ pé kí n tó ń ṣe ní ẹni àwọn ẹgbẹ́rẹ́sì ló ó ní ìfáìtì àwọn aráàlú èdè ìṣẹ̀lẹ̀. Ìdáhùn, káwọn ò àárẹ̀ yìí àǹfààní tó ń bẹ̀rẹ̀ ní ti àwọn ọmọ Muhammad ọba tó ṣẹlẹ̀ mo rí mọ́ lẹ́sìn mo wá ń ṣe àwọn ọ̀rẹ́ ọ̀rẹ́ tó ti jẹ́ ẹ̀ka àti ọmọ mi wá sọ̀rọ̀ sí ìlú tí àwọn ọ̀rẹ́ rẹ̀ wá ó sọ̀rọ̀ sí ó bá sí ìjọba tó máa ṣe sí ìlú ọmọ mi ọmọ mi náà ni ó ṣe ìjọba tó ti jẹ́ ẹ̀ka àti ọmọ ẹ̀rọ àwọn òṣèlú kọ́ bí kí ìlú náà lè wọ́n láti kọ́ ọ̀pẹ̀ fún mi tó máa ṣe sí ìlú ما في برش ما في البرامج تعرف شو من الوجه gẹ́gẹ́ bí ìjọba ẹni pẹ́ tó mọ̀ ní mẹ́rin ní pé ẹ̀kọ́ wá fún mi lẹ́yìn yìí bẹ́ẹ̀ náà ni àbúrò tó kẹ́kọ̀ọ́ ẹ̀ ṣe mọ́ wúkú ẹ̀dùwọ̀lé tó kẹ́kọ̀ọ́ ẹ̀ ṣe ẹ̀dùwọ̀lá tí ẹ̀dùwọ̀lé bá sọ̀rọ̀ sí ẹ̀dùwọ̀lá tí kò ti ṣàkàṣàkà àbá máa tẹ̀ sí. lọ́pọ̀ wà lẹ́yìn tó ti olórí yìí òun ni àwọn wẹ́wọ̀sì lè ní kàwé ní kọ̀mọ́dà ọ̀fẹ́ ámpọ̀tì sí òun ni gbogbo ẹni ìyàtọ̀ máa ń sí olóṣèwà sí ṣe tó náà lòun lọ́nà fún rẹ̀ ìjà ẹwọ́n ẹ máa ń sí gbẹ̀gbẹ̀ ìgbẹ́kọ̀ àwọn àbá ló ti ṣe wá sí ó ń sọ̀rọ̀ wá wá máyẹ̀ ní tó gbówó ní inú àwọn ọba tó ti jọ ọba ẹ̀ wá pè é bá ìgbé náà tí máa ń jí pẹ̀lú ẹ̀ máa jí pẹ̀lú ẹ̀ tó lẹ̀ sí ìtẹ̀lú máa ń ṣẹlẹ̀ ẹni tó ṣe fún fún èyí fọ́nmù wọ́ọ̀sì lórí rẹ̀ èyí fọ́nmù wọ́ọ̀sì kìlà ó fún wọ́ọ̀sì lórí wọn wọ́n lẹ̀ fọ́nmù káyọ̀ ọ̀rọ̀ wọn àmì tó káta ìgbéró ìgbà tí àmì tó káta lọ́wọ́ náà sí kò àwọn ọlọ́wọ́ bá ní wà kí ìgbà bá ní ó lè tẹ̀ sí so èyí ká sọ yìí ara ìbára fún mi ìlú sọ fún wa wípé iṣẹ́ pè ní bíbí à òun náà ní kúrú máa ń ta àbá ní máa ń ta àbá ní ìlú gbogbo tí a bá tún lọ́rùn ọba ó ṣe kó wà láti yẹ ṣe àwùjọ lọ́rùn ọgbọ̀n aláwọ̀ ènìyàn ní kọ́ńtì àkílẹ́jì ó lè dá àti ọkàn àti ọkàn lórí ẹ̀rí tàbí ọkàn kan ní káwọn ọkọ̀ àbúrúkú eléyìí ti tó ti dálẹ̀ ní àwùjọ àwọn òṣèlú lágbàáyé àìgbọ́ eléyìí ní bíbí àìsàn bíbí àpẹẹrẹ kan ṣe jẹ́ ìṣẹ̀kan ní ìfáfẹ́ ìdébè ní sẹ́yìn bíbí àti olóyè ó ṣàkóso tó kú díẹ̀ káàtó kápárí náà ìta ìta àwọn aráàlú èké ń ṣe tẹ́lẹ̀ ní òfin ìṣúná ń tó ní káwọ abúlé tó ti dálẹ̀ fún àwọn mùsùlùmí káàkiri àgbáyé òun ló bí àdìsí òun ló bí àgbọ̀ ìjà òun ló bí gbogbo àwọn òun ló bí èso àgbọ̀ oríṣiríṣi tẹ́ bá lè gbòdì yìí ṣùgbọ́n ẹgbẹ́ náà rò pé àwọn ẹgbẹ́ ìtàkùn yìí ẹ̀ka pàlùpàlù ẹ̀ka tó lélẹ̀ ẹ̀ka tó lélẹ̀ kọ́kọ́ ni wọ́n tó ń kí rẹ̀ tó ń kọ́ rẹ̀ alẹ́bí tí wọ́n ti gba àwọn ọ̀gá rẹ̀. Láti àtúntò sọ̀rọ̀ agbábú máa sọ̀rọ̀ àtìlẹ̀. Èèyàn tó ń bọ́ ọmọ tó ti kéré èyí ti èdè lọ́wọ́ òun ti ṣe. Wọ́n ti rí àwọn ọmọ àwọn ọmọ tí èèyàn tó ń bọ́ ọmọ tó ti kéré àwọn ẹ̀ṣẹ̀ ìgbà òun ti káwẹ̀. يفعلون القرآن هم وقع القرآن لأن لا متواصلة وعدوا المتطابقون توقع شارع الإنسان المعنى في سنة البيت ومن ذلك الشيء ومن بعد في الموبايل ومشاهدين في الواجبين في المنطقة البيت Ela vai dar uma coisa que não é uma coisa que não é uma coisa que não é uma coisa ẹni yìí kì í tó ń sun náà mo ní agbègbè nígbà tí gbígbé àná gbígbé ẹ̀rẹ̀ ní kátọ́ọ̀tù Islam lélẹ́ tó kò ṣe ìdáná àpọ̀ kékeré lẹ́nu kọ́lọ́ sí ni mo ní káwọ́ láti sọ àwọn olóyìn lẹ́yìn ní ẹ̀ṣẹ̀ kì í àwọn olóyìn fẹ́ ṣe bá sí káàkọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn fún ẹlòmíì àwọn eléyìí àwọn ọ̀rá tó ka ọ̀rá tó ń kí ni àwọn ìṣọ̀lá ọ̀la ní tó ń bá ń bẹ láyé ni ìwà apá wọn wọ́n tó bá ṣe pa àwọn ìjọ ààbò. ṣé ìjẹ́bù ti ní àwọn ọmọ ìyá ọ̀la ara wọ́n pọ̀ sí ẹbí lórí wọ́n ti ká wo báwọn ti ṣe ti bó ṣe ti jọ̀rọ̀ àwọn olóyìn lórí ṣe ti ń kú lé. lórí ṣe àbúrò àwọn eléyìí ó ń gbà tí a ti wọ́n mú lórí lọ wọ́n ti kan náà wọ́n lórí ní àdìsíṣẹ́ àtìlẹ́yìn ìfún sábọ̀rẹ́ a olórí ní olórí oṣù àbúrò pọ̀ ìlànà ọ̀sẹ̀ ti gbèrègbè ti ẹ̀mí inú àwọn afá ní àsìkò rẹ̀ ó pa ṣígbè sí àwọn afá rẹ̀ àwọn míì tó ṣe kí padà ẹ̀sìn ètò àbí tí wọ́n padà lọ bá apọlọjá ìtumọ̀ tí wá ó lè fún wọn ti ọlọ́run ti yìí oṣù ìwé àwọn ilé. àtẹ̀jẹ́ ìgbìmọ̀ ní ti fọ́nà ló bá wọ́n tó ṣe fẹ́ẹ̀sì ṣùgbọ́n ní àwọn aburú tó gbọ́ ìkọ́kọ́ àwọn àfà ó ní àwọn àtàná àti ẹ̀sìn mọ́ mú ẹ̀tún ti ṣe ìyá àwọn iṣẹ́ aburú rẹ̀ ní ó gbé gbogbo rẹ̀ So in terms of you come out of Tajahu of Muhammad sallallahu alaihi wasallam, Anas bin Malik, which is the right back and Hajjaj Bàbá mi wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n ti ṣe ṣe ó di mẹ́rin àwọn ìṣẹ̀lẹ̀ ó ṣe lọ́wọ́ ìṣẹ̀lẹ̀ àná ti wọ́n sọ̀rọ̀ fún ẹbí ẹṣẹ̀ sùúrù ẹṣẹ̀ sùúrù ó sọ fún ọ ní máa ń nà án ilẹ̀ ọ̀gẹ́rì máa wọ̀ ní ṣọ́ọ̀rọ̀ ìlú kò sọ fún kan ìgbé tọ́kú tí ó ti tẹ̀lé yóò fi wọ́n sùn jù lọ. Hátàtẹ̀ sọ̀rọ̀ pàtó tẹ́lẹ̀ ìpàdé ọlọ́run wáyé. Sẹ̀lẹ̀ ìṣubú ní ìtẹ̀lẹ̀ ọ̀rọ̀ tí ó ń sọ fún ẹnu àbẹ́mi ìdìbò ìṣúlọ̀. Sọ̀rọ̀ wa tàbí àbẹ́mi ní àná. Ṣùgbọ́n kò tí wọ́n ń ṣe ìfarabalẹ̀ yìí ni àwọn wọlé ìlànà tàbí àwọn òbí àjọ àti ṣe ń ṣe ìtọ́jú wọ́n gba àwọn òbíire lé ẹ̀kọ́ ilé lọ́dẹ wọ́n lọ lójú kọ́ nàìjíríà ní Yusuf lọ́sọ̀ ó pa àwọn táwọn ọmọ orí ó lè kí inú wọn pẹ̀lú ẹ̀. so àwọn yẹn lọ rí ó di iṣẹ́ ìlú ṣe iṣẹ́ wọ́n pàpà kan nínú àwọn ọ̀gáyẹ̀rọ alhassan bá tẹ̀lé wá ní ọ̀la ọ̀gá náà ìgbà tó lọ bọ́ọ̀ náà òun náà sọ fún wọn tó ní ẹ̀ṣẹ̀ ìṣòro àwọn ọjọ́ ara sọ fún sọ̀rọ̀ àti ilé ìṣọ́ wọn lọ nígbà tó wá ní pé kí wọ́n lọ في شلال ده شلال ده ده لا خلاف التوقع الحسن قال هو الشمس قلت ان هذه الفتنه اذا اخبرت عرف كل واحد في الفتنة ما في أن كنت جبت صعب الجسم من امس الفتنه بالقواعد واذا ادبرت عرفها كل جاهل في فتنه بقى والله ما تتبع كده هلاك مكان tó لا àpá tẹ́lẹ̀ àmọ́ ògbà àwọn èèyàn tó ní ìfẹ́lẹ̀ rẹ̀ àwọn èèyàn tẹ́lẹ̀ rẹ̀ jọba ẹ̀yà padà sí Libya Libya ní àsìkò Gaddafi àti Libya ní àsìkò fáwọn bóòlù sí sábàbí ìlọ́wọ́ àti àtẹ̀jì Libya nìyí ibi àsìkò Gaddafi àtàsìkò yẹ lọ́wọ́ yóò ní òun ti dé àsìkò Gaddafi hundred times ju àsìkò fáwọn ẹ̀yọ́ níbi Libya kama sọ pé àwọn wá sí abẹ́rẹ́ àwọn wá sí sábà wọn tó ti abẹ́rẹ́ gáàsì abẹ́rẹ́ tó ń bá níbi òsì lẹ́lẹ́ ọmọ tó jáde sùn yìí wọ́n ti ìjọba máa fún ọmọ tó bá kárí àwọn olórí ìjọba máa fún ní ìtòsí gbogbo ìgbìmọ̀ yẹn náà gbogbo ìgbàgbọ́ yẹn ní wọ́n ti ṣe gbogbo lórí bí ẹ̀ẹ́dẹ́gbàgbọ́ ti kí ni ní ìgbòlódì àfẹ́lú ìkànnà kàláàfin lórí ilẹ̀ yìí nineteen fifty nine wọ́n pa ní two thousand and eleven ayẹ́rẹ́ ẹ̀kọ́ how many years ni nineteen fifty nine to two thousand and eleven forty years ó ní ọmọ ọ̀sán tó ń sọ ìgbẹ́ náà kò bá kí nínú ìgbẹ́ ìsọ́ọ̀dẹ̀ kò má kìkì ó ṣe ìfẹ́ ló ń lọ wíwá láti yẹ kí ti sí kí òyìn láti mú mú ọkọ ẹbí náà sí lẹ́kẹ̀ẹ́ ẹbí náà jẹ wọ́n lọ sí ilé ẹ̀ṣọ́ pẹ̀lú kankan ìyẹn náà ọmọ nàìjíríà náà tó máa yẹ kí wọ́n ti bẹ̀rẹ̀ ní sọ ó rí náà a pé gbọ́dọ̀ bí wọ́n fẹ́ yẹ ọ̀fẹ́ yẹ gbọ́ ẹlòmínà tó jẹ́ mùsùlùmí ní ìjẹba ń bẹ láyé ní àsìkò àdúgbò Muhammad ẹ sọ fún un pé àdúgbò tẹ ẹ tẹ náà tó ẹnikẹ́ni ló tún ẹ̀ jẹ ẹ sọ fún un wọ́n kì í tẹ a wọ́n náà wọ́n ti sọ fún un wọ́n ti sọ fún un ló kàn án ó ti sọ fún un ṣé fámìlì ẹ̀ nìkan ló ní wọ́n sọ fún un máa ta àwọn ìlọ́sílẹ̀ wọ́n ti lọ sí ẹ̀rọ kan fámìlì wọ́n sọ fún un àwọn ìyàtọ̀ ó ṣàfi iṣẹ́ àwọn òyìnbó tó gbé kalẹ̀ lẹ́yìn ìgbà gẹ́gẹ́ bí ẹni bí lẹ́yìn ìkan tó jẹ́ ìgbà ìṣe ìjẹ. káwọn òyìnbó tó wá ní nàìjíríà ti sàlẹ̀ àwọn ọ̀rọ̀ wa ẹni tó ń lọ sí ilẹ̀ tó lọ yẹn bẹ́ ẹni tó ń lọ sí ilẹ̀ tó lọ yẹn bẹ́ ṣùgbọ́n ìgbé ẹwà tó wá tó kéré fọ́ ilẹ̀ àtẹnudọ́ sọ wípé five years people come into one hundred and twenty torí pé àwọn olú kan bẹ five years people come there àwọn olú ní wọ́n gbà pé for the lọ sáà after America sáwọn èèyàn ti tẹ̀lé gbọ́gbọ́ ni Franklin Roosevelt wọ́n ti lọ sáà mẹ́ta tó ṣe kó ta òfin ní òfin wọn wọ́n ní kó káwé ẹ̀kọ́ lọ sí. tó bá wọn fẹ́ lọ sí ìhàìsẹ́sì yẹn àyè àdínlà tó dá téèyàn fi ṣe náà òun lọ fún àwọn ará níbi àbẹ̀yìn tí wọ́n lè yí àyè àdínlà tó dá àfìsí náà òun ló fún àwọn ará síríà lèbi sànlé òun ló fún àwọn ará yẹmẹ lèbi sànlé òun ló fún àwọn ará tunisia lèbi sànlé ẹni bá ń lọ nǹkan tó lọ tunisia nìyí èyí wọn ti yọ sórí rẹ bẹ́ẹ̀ ni àwọn ará egypt ẹni tó wá bẹ́sì yìí tó gbó ti ọ̀rọ̀ nígbà Muhammad sọ̀wọ́ àtàkùn ilé ẹ̀ka fìfì náà ní àjọ kan nípa àwọn olórin wa nílé yìí o ẹni náà máa ń ṣe alhamdulillah yìí nígbà tó bá rí gbogbo ìfẹ́ tí wọ́n ti bàjẹ́ káwọ àwọn ọmọ pátì kan ti sọ ẹ̀ trillions of dollars ni àwọn ọmọ pátì kan ti sọ ẹ̀ káwọ àwọn ọmọ tí wọ́n sọ bí ọmọ òun káwọn obìnrin tó sọ di òpó káwọn ọkùnrin tó ṣe kó sọ ẹni tí ò ní ẹ̀wọ́ káwọn ẹni tó ṣe kó ní pọ́pátì ìtàn sọ ẹni tó ṣe kó kí ni ó ti yọ rẹ̀ pátápátá ó ti wà nílẹ̀ ní jíkà tó ní yìí. sọ ìdá ha ní fitna ìlà àbálẹ̀ àràbọ̀ tó wà ní tí ìsinmi bá ń bọ̀ ẹni tó jẹ́ àfẹ́ ìdíje àwọn òṣìṣẹ́ ìrìnàlẹ́gbẹ̀ẹ́ ṣùgbọ́n àwọn òṣìṣẹ́ ìgbàjọsọ́rùn

ó jí àwọn èèyàn náà láti fún arábẹ̀rẹ̀ ìṣòro yẹn nísìnyí ó lọ sọ pé oyún ní ìsọ̀tọ̀ sí revolution ní ìgbèrè tí ní ìgbèrè àwọn ọmọdé ọ̀rọ̀ ìlú ìsọ̀tẹ̀lẹ̀ lẹ́rẹ́ àti tó sún àwọn akọ̀ọ̀dẹ̀ máa ẹ̀wọ̀ obìnrin o. so ìkànnì yẹn àmúdáwọ̀ ní opposite ẹ̀ kágbárí ní ẹ̀ náà òun nípa ẹni tó ṣe pé òun àkíyà àti ẹgbẹ́ ìṣòro ọmọ ilé ẹ̀sìn òlé tó wà ní. ṣàgbọ́n kàwá ti ní ìsìn àwọn ṣe àlejò àwọn akẹ́ ó kó sí ìsìn wọn ni. sọ̀rọ̀ bá wọn bẹ́ẹ̀ yẹ̀kan bí ti tẹ́ ohun tí àwọn ṣe ní wọ́n ṣe sí ẹ̀yìn ìròyìn kò kò sí nǹkan kan. àdúgbò tí ẹ máa ṣe pé tí ọmọ kò lóòtù ìgbà òbí tí ọmọ kò lóòtù tẹ́tẹ́ òbí tí ọmọ kò lóòtù ìgbà Tẹ́pá bá tó ṣe fún ọmọ tó rẹ̀ ìgbìmọ̀ ẹgbẹ́ ìgbìmọ̀ ẹgbẹ́ àtòkàwà yìí ní àtò tó tó tó ti láwà. Àwọn ọmọ òkè tí tó tó ti rí máa ń tọ́jú wá sọ fún ìgbà ń bì í. Nígbà tí mo bá ń ṣe ìrè wọ̀. Torí pẹ̀lú yóò sọ fún ilé ẹ̀kọ́ ta mọ̀ ní ìlú náà. Ní ìgbà mi kú sí náà wọ́n ṣe. Kí tí wọ́n ti pàṣẹ ọ̀pá ìjọba tó mọ̀ nílò sí ti dájú tó ti sọ̀rọ̀ ẹni ọ̀pẹ̀ ẹni ti tó ẹni láti ẹni náà àwọn tó ti fi àlùkòjìyà ìtò òfin tó náà ló sọ ẹ̀ òfin tó gbé sọ́nà òfin tẹ̀lé ti ògbé tó wá rẹ̀ ìyá lè ṣe ìdáná ó lè lu kí àbí ọba ti ẹni náà tó bá mú òfin ti ká kágbé náà ó ga gbọ́ fọ́nà máa ń gbé ká mọ̀ ṣe ìgbà pẹ̀lú òfin ṣe ó ṣe náà ní àjọpọ̀ ìrètí iṣẹ́ ìyẹn sọ̀rọ̀ ní tọ́lọ̀ ìdíjú sí náà ṣé ọlọ́mọ bá ṣe àhà rẹ̀ ọlọ́mọ bá ṣe é lóbìlẹ̀ ọlọ́mọ bá ṣe é lóbìlẹ̀ ṣẹ̀tọ́nù ló bí ẹ̀ṣẹ̀ ọmọ rẹ̀ so múlíkíà àti kàwáríjì ó pé ìtì que ọ̀rẹ́ tí ilé àmẹ́jì àmẹ́jì wọ́n kàwárí so ẹ̀ka ìdí ẹlẹ́yìn máa ń lé ẹlẹ́yìn yìí wọ́n mọ̀ sí bẹ́ẹ̀ ni tí eléyìí bá rí eléyìí náà òun ló mọ̀ sí onísàbẹ̀ láyé lélẹ̀ yìí. ìlànà kan ní fa ní àhàdá láti ètò ìdọ̀lọ́ kan ní wálé àwọn ọ̀nà ìgbẹ́. ṣùgbọ́n wọn kàdá ní kàdé àná fún fún ọ̀sán lọ sí ìwọ̀n. mo tún wà sí ìṣẹ̀lẹ̀ ìdáná wa àwọn ọ̀sán lọ́wọ́ àti ìgbésùn lórí kan bẹ́ẹ̀ ni àà ní ó rọ̀

منكر كبير وهو الكبير العليم وهو الكبير الرشيد علماء كبار علماء دنيا علماء دنيا ìrìnàjò àti àti ìdíkìdí ti lọ́nà ẹ̀yìn ọlọ́run ẹ̀yìn ìrìnà ọlọ́run ẹ̀yìn ìrìnà tí ó sọ pápọ̀ òyìnà ìgbà tó ṣẹlẹ̀ ní pé ìrìnà ìyẹn ní ẹ̀yà tó wọ́n ṣẹlẹ̀ ní èyí ní ìrìnà yìí tẹ́lẹ̀ náà máa ń rí náà ní ó tún sí pé náà máa ń ti dàbí èèyàn nìyẹn ṣòkòrò bọ́lọ̀ bá máa rí náà ṣòkòrò bọ́lọ̀ bá máa sọ̀rọ̀ tó pé bàbá bí ní ọmọ yòó bẹ̀rẹ̀ sí máa sọ̀rọ̀ tó bá yá òun tó ṣe sí ló bẹ̀rẹ̀ sí máa sọ̀rọ̀ àwọn akọ́kọ́ bá máa ń sọ̀rọ̀ yìí ó tún sí pé ọlọ́wọ́ àti ọkàn ti onígbà ọlọ́run bá ti ọlọ́run kò kì í sọ bẹ́ẹ̀ ni kò bí yàn bẹ́ẹ̀ ni kò gbọ́rọ̀ torí pé tẹ́lẹ̀ ká fi àwọn ọmọ yìí ti sọ́dọ̀ ọlọ́run wa ẹni tó ń ọba jẹ ẹ̀dá mi. tó bá ti lè fọ ọlọ́run bá tó lọ́dọ̀ tuntun wọn ẹgbẹ́ ọ̀sẹ̀ tó kò kò rí yàn kò sọ̀rọ̀ kò gbọ́rọ̀ kò láàánú kò nínú. tó ló pa ọ̀sẹ̀ ń fi gbé ìròyìn ẹ̀dá mi ìrẹ́pọ̀ ọ̀bá mi. Saboda jama'a shi ta yawan kalkulan da owó ìṣèlú ìtọ́sí owó ìṣèlú ìlàrí ẹ̀ka máa sọ òun gbé ìrọ̀wà tó dá àwọn tí wọ́n rí náà, ìrọ̀wà tó dá àwọn tó ń sọ̀rọ̀, ìrọ̀wà tó dá àwọn tó ń gbọ́. Orí tó ti sùnmọ́, a àti ọ̀kan tó ti sùnmọ́ wáyé rí ìmọ̀, ó ìyàtọ̀ sí bẹ́ẹ̀ tí a ṣe ń rí náà ìrìnà wa gẹ̀gẹ̀rẹ̀ ìgbọ́rọ̀ wa gẹ̀gẹ̀rẹ̀ ọlọ́run kò lè gbọ́rọ̀ sí lọ ìmọ̀ déédéé ni àwọn ọmọdé ló papọ̀ àwọn ẹ̀yẹ sọ àwọn eléyìí àwọn àbọ̀ àwọn àwọn nínú iṣẹ́ ti hà ìyẹn àwọn tó ń wọn bá wé ìpele ìròyìn tó ń wọn bá wúlò ní ara ẹ̀yẹ pẹ̀lú ìdí àwọn ènìyàn pé dínà àwọn àwọn ẹni pé kí ẹni ṣọ́ọ̀dì àbí àwọn kan lọ sí i. àwọn tó bá wọn kó òní náà kò gbọ́rọ̀ kò sọ̀rọ̀ wọn fẹ́ ẹni àmọ̀ áfíríkà àmọ̀ áfíríkà àwọn ìhàníyẹ. ṣẹwárí kìíní kejì wọn ìtọ́jú tí wọn ti pọ̀ ọlọ́run ọba ẹni wọ́n sọ ẹ̀yọ́ wọn jáde ọkàn. àjọ fún wa kò jẹ́ pé àwọn ọ̀sán àwọn ọ̀sán ìṣẹ́ká lójoojúmọ́ nípa òtítà tó ń gbà fún ní àdìsí ni wọn. àwọn òṣèlú tó ti fi mú òní pé màláìka jìbìrì ìbí ó ṣe ti kéèkì láti bí àpò àti fún àlẹ́ ní àwọn ọ̀rọ̀ wa. abẹ́ ẹgbẹ́ àìlè ẹgbẹ́ àjọ náà. àwọn òṣèlú tó ti fi mú òní àjọ náà ó ń bá wọn sáré kéde ní wọn lẹ́yìn àwọn ní méje mẹ́jọ mẹ́sàn-án mẹ́wàá ó gbọ́ àbúkọ́ ó bèèrè nínú wọn ìbára ẹ̀sìn máa ń rẹ̀. sọ ẹgbẹ́ tó bá wọn kọ́ ọ̀rọ̀ yìí ti di ọlọ́run ọgbọ òṣè lóṣù ni wọn èyí ò sẹ́yìn fún gbogbo àwọn kan rẹ̀. so ìyẹn àtọ̀kọ̀ àti tẹlifíṣàn gíga òun pé kúrú wọn ti máa bọ̀ bí ìrìbá wà láti ẹ̀ṣọ́ àwọn gbogbo náà wọn ti sùn náà tọ́nà ọgbọ òṣèlú tí ó ṣe ìkànnì lórí ní àkíyèsí yìí ó lè jẹ́ kí ni àbíọ́kàn àbíọ́kàn rẹ̀ ní ọlá tẹ̀lé rẹ̀ o àwòkán wúlí ó lè jẹ́ ọ̀rẹ́ ó lè jẹ́ ọ̀rẹ́ káwọn ó jẹ́ ọ̀rẹ́ eléyìí òun tó ṣe pé ó pọ̀ káwọn ní máa ń ṣe dáadáa ẹlòmí lè náà kò sí àwọn ọmọdéta àbíọ́kàn yìí ṣùgbọ́n ti ṣe ọ̀rẹ́ mi ní ó lè kò sí àwọn àmọ̀ yìí àti iṣẹ́ ara ó lè kò sí èyí ló pọ̀ nísìnyí tí a bá fẹ́ kí o tá a bá wà ní òwòkó tí a máa sọ àwọn èèyàn náà lè ká mọ́ sọ àwọn ọmọ òkú sọ̀hánà ọ̀bí àwọn ààrẹ ọlọ́wà tí ìlú dùn lọ sọ̀hánà ọ̀bí àwọn ààrẹ nígbà tí bá wà nínú kan kí n bá wá ń sọ láti dá ìlànà láàrin ìlànà láàrin ìlànà láàrin وتبصير سجننا لا اله الا الله لا اله الا الله لا الله اكبر ǹjẹ́ máa ta pẹ̀lú bẹ́ẹ̀ bá lè ṣe máa pàkíyèsí ní kéré àbá wa mú sí adẹ́bàá nílẹ̀ pé ìmọ̀ ṣe lọ. Ama bunlar diye gelmiş. Nasıl yok bir de bunlar etmeye başladı. Bir de bakın. La ilahe illallah ta'ala. Şunu diyor nígbà tó wà ní gbogbo ìṣùpáàmù ọ̀gbẹ́ àmì ìṣùpáàmù ọ̀gbẹ́ àmì ìṣẹ́ tó ṣe. Nítorí ẹgbẹ́ nígbà tó wà ní gbogbo ìṣùpáàmù ọ̀gbẹ́ àmì ìṣẹ́ tó ṣe. Ó ṣe láyà ẹni tí ó bá ti wọlé fún anábíwá Muhammad sọ̀rọ̀ tó bá bá ti sọ̀rọ̀ abẹ́rẹ́ ní títà òun ẹni tí ọlọ́run bá sọ pàtàkì ilé ìlú ilé ẹni oṣù tí a fẹ́ ọgbẹ́ bá ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni òní ká ẹni tí a bá yóò ṣe ń sọ ah, àbá ẹwà kí ló kú ní láyé rẹ̀ kí ló kú ní láyé rẹ̀ kí ló kú ní láyé rẹ̀ ní láyé Ah, ẹ̀sùn gbogbo láì ìgbà ìgbà láì ìgbà ìgbà tó ṣe pé orí ẹ̀dọ̀ lọ́wọ́ bá ló fi lóbi dáyé ló wà tẹ́lẹ̀ gbogbo àwọn láì ìgbà ìgbà bá kẹ́lẹ́ mọ̀ tó dá mi ṣùgbọ́n tí ayé tó yẹ kó o ti sọ fún mi ìtumọ̀ ẹ̀kọ́ méjì láì ìgbà káwọ́ tó wà ní bí o ṣe dá tó àwọn ọmọ ọmọ ọ̀gá àtàlà tó ní nínú ìrísí أن أقرأ القرآن رافعا أو ساجدا الذي في بعض الكتب أبين المسجد فرق وبين من القرآن به كما في بعض المسجد كما القرآن به يقول هذه السجود سكين القوانين وقع القرآن سلطان أكيد درس يعني ما wọ́n wà ní ojú ìlú bàbá lọ́lọ́rùn ọ̀dẹ́rì bàbá iná àtẹ́yẹ ìfà ọ̀dẹ́rì èyí ò fi kan kó ìlànàdàbọ̀ àkáǹtì sọ̀rọ̀ rẹ̀ sórí ìgbóná àbí ìṣẹ́wọ́ ìlú ìṣùpọ̀ ìyẹn àwọn ọ̀dẹ́rì àbí àbí àbí eléyìí ni ọ̀pọ̀lọpọ̀ ọmọ ilé ṣùgbọ́n ṣe tí kẹ́rẹ̀ níbi àjọ ọ̀kẹta akọ́ṣẹ́ onílé ìgbà eléyìí náà onílé oníkàwé ṣọlá ti dáńtò tí ó kú sí áyí lọ́la sílá gbogbo ibi àrà ẹ̀rẹ̀ ibi àtàkùnrin òtún tó lé sí àtàn ìṣèjúdé bíbí àtàn ìṣèjúdé bíbí àtàn rárá rẹ̀. عنه كلام جاء الله محمد صلى الله عليه وسلم في الرسل فنرجع من الانشوار فيه ونرجع من كبير من قوة كريمة عبد الله بن مسعود رضي الله عنه وجه من المصنف بن ابي شيبه فكر من تعليم nítorí olóòtú náà ó wá láwọn èèyàn kan tó ń kó ní campus campus campus ti olóyè lá jẹ láàrin o ni é ló wá ní tọ́jú wọn àtọ̀tọ̀tọ̀ tọ́jú fún yà ẹ̀yẹ tó wá láwọn ọmọ mi àti ìlú yà ẹ̀yẹ láyà ọgọ́rùn kábí ìlú yà ẹ̀yẹ láàbà ọgọ́rùn bọ́sẹ̀ kì í sọ tí wọn kà á ẹ̀yẹ ṣe àbúlá ìmọ̀ sí ọ̀bẹ̀ wọn wáyé لا تقولون قل يا أمة محمد ما أقوى لك أي يوم الجمعة صلى الله عليه وسلم فجاء قائلين هؤلاء الصحابة صلى الله عليه وسلم وقد أتى بعد وقام بوش أجد رأيي وهذه الكلام الأجنة على قلب الوقت تجد من بيوتي صلى الله عليه وسلم وأن فكيف يجري شيء ولما أردنا إلا الخير بعد ما إنكار دليله أبدا يقول سبحان الله الحمد لله الله أكبر شريك أنا ما أردنا إلا الخير هو سبحانه وتعالى كم وجد للخير لا يشركه àwọn ẹni tí في bẹ̀rù pé ìgbésẹ̀ في tó wọ́n lè rí tó والمؤمنين قل إما أنكم على ملة الخير من ملة محمد صلى الله عليه وسلم إذن بكتاب قدوة الشيئين إعراق تتمع طبيعي وراني تلك السنة الأخرى فأعطيونا السنة لا أشوف أنت من أن تبدأ في العنان بنا أن تستطيعوا ما تستطيعوا ما بدنا àti bó ṣe pé àmì kéèkì àmì rẹ̀ ń ṣílẹ̀ pẹ̀lú ètò ṣe. tó ní akẹ́lẹ́ náà fẹ́ àwọn ẹni tó gbẹ́lẹ́ lọ sí òní. ẹni tó gba àdìsí wa àwọn olùsọ̀rọ̀ lọ́jọ́ ìwà báyìí ó wá ń sọ ó ní àwọn ọjà bẹ̀rẹ̀ láti mùsùlùmí ní kó ẹ̀sìn ní ọjọ́ yẹn fara ẹ̀sìn àtàrà ní ìtọ́ ìlú náà yàrá ìtọ́ ìlú náà. يوم الخوارج مع الخوارج أنا قرأت أنا في من الشيء ترى يعني من قد من قد أسمع وقد جاء كفر مع الخوارج àwọn tí wọ́n pa àwọn mùsùlùmí wọ́n já ìwé sí àyè lọ́dí àwọn àyè wọ́n láti máa para àjọyọ̀ pọ̀ àwọn ọmọ ààrẹ ti lẹ́yìn ibi tí wọ́n ń lọ sí wọ́n bẹ̀rẹ̀ láti gbé bí a fáàbì orí àwọn ìdíje máa ń lọ ọdún kan tó àwọn ọjọ́ hannun da ke ajiyar rawar ibi ta cikin da biyar cikin masu kuka ya yi mawafin kare ṣùgbọ́n wọn àbábọ̀ pẹ̀lú títí tí ẹ̀yọ̀ kan fi hàn láti bẹ̀rẹ̀ nígbà tó yẹ pé wọn bá ti mọ́tò nígbà tó ti wá ilé oṣù àti oṣù wa tẹ̀sí owó ti wá lórí ìgbà kan lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n gbọ́n gbọ́n yẹn wọ́n padà wá sí àwọn ọmọdé pé wọ́n padà rí kọ̀wá jì. wọ́n padà di àwa jì. sọlọ ẹgbẹ́ àwọn àbá ẹ máa ń rọ̀bí jà kéékèèké wọ́n lè fi máa ń parẹ́. ìdènà ọ̀rọ̀ pẹ̀lú sọ̀rọ̀ ìmọ̀ ẹgbẹ́ kan sọ bí ó fi ṣe sọ òun ni tó máa ń kà. Bọ̀kámọ̀ kò ní kéré nígbà tó ti ṣe lẹ́yìn ìtòjú kẹ́kẹ́. Wọ́n kò ní kéré nígbà kẹ́kẹ́. Kúrúkú nígbà tó ti sọ, ó kó nígbà tó rárá. eléyìí kékeré ìpèsè kékeré bẹ́ẹ̀ àti ìpamẹ́ yóò padà ṣe àwọn yóò wà ní fún iṣẹ́ ìgbé kalẹ̀ èyí tó wà ní fún iṣẹ́ ìgbé kalẹ̀ títí ó wá di nǹkan yìí tó jẹ́ pàtàkì so bíyà àmàlíyà yẹn ní bá ṣe ọmọdé àwọn ọmọ tó kánà ńlá àbíkìrì tó da ìmọ̀ kápó ẹwà jọ kálá ń ṣe sùnkánà ńlá àfẹ́fẹ́ àyè sọ ara wọn ṣe láì kùsù ìtẹ̀lẹ́yìn ìtẹ̀lẹ́yìn ìkánná ọmọ ọmọ tó ṣe kúgbà lórí nígbà ní ìdímọ̀ ó wá ṣàdúrà torí nígbà yìí ọba náà ni ó fi nǹkan rẹ̀ ọba náà ni òun ló ṣe kúkú wa ní ayé jọ létà ni wọ́n tẹ pé jẹ tọba máa mú sọ̀rọ̀ ayé ló mọ àbáàdì fún orúkọ rẹ̀ láyé jọ nìyí lásìkò àrẹ́sọ̀ lásán àti ìtọ́nà máa wà ní ọba òun náà ló lórí ayé òun náà ló lórí ẹ̀sìn. sọ́wọ́ ayé ló ṣe kúkú báyìí níṣẹ́ ni màmá mo ṣe kúgbà nígbà tó bá púpọ̀ lọ wọ́n fẹ́ ṣàdúrà lórí nígbà yìí nígbà tó wá ṣàdúrà mo wá tẹ́wọ́ ó ṣe kó tẹ́wọ́ àfẹ́ máa ṣe ń tẹ́wọ́ ṣàdúrà rẹ̀ kó tẹ́wọ́ lórí nígbà yìí ó ṣàdúrà. bẹ́ẹ̀ ni ká tẹ́wọ́ ṣàdúrà ẹ̀rí bẹ́ẹ̀ àdúgbò Muhammad sallallahu alaihi wasallam ọlọ́run ọba máa ń ti pépé ẹ̀ka mi ní márùká olóòrùn méjèèjì tó tẹ́wọ́ méjèèjì ètò kí ní ọlọ́run ọba máa ti fi láti tó ọlọ́run rẹ̀ padà lójú. ṣùgbọ́n kí ni ni, ìdílé wa kò ní bẹ́ẹ̀ ní oṣù ó wà lórí nígbà yìí wọ́n tẹ́wọ́ ṣàdúrà. ìkan ní wọn ọ̀nà sàádé ọ̀nà sàádé àgbọ̀ Muhammad sallallahu alaihi wasallam بالوئية وإن أصبح الله هاتين اليدين فقد رأيت رسول الله صلى الله عليه وسلم لا يزيد على أن يقول بيده هكذا قل أوضع بيده كما غاية بيده النبي صلى الله عليه وسلم وضع بيده بعد يتبع ما في ما شاء الله ìdí nǹkan ní ṣe ìwà ní nígbà tí wọ́n ṣe àjọ àti àpapọ̀ àdúrà máa ń béèrè fún òsì láti máa tẹ́wọ́ náà ṣùgbọ́n pẹ̀lú ṣàdúrà ìjọba arúgbó àwọn ọmọdé láàrin ìgbà ṣùgbọ́n ẹ̀sìn ọ̀pá ti máa ń ṣe láì fi ìlú wa àyíwá ti ṣe láì tàbá ti ṣàṣàkóso bẹ́ẹ̀ àti ìṣe ṣùgbọ́n owó bá yìí ìlú mò ń ṣe báyìí ó tẹ́wọ́ báyìí bá ṣe máa tẹ́wọ́ ló ṣe tẹ́wọ́ àti ìwà kọ̀rẹ́ sí ẹ̀yìn ní sáàtì ó kọ̀rẹ́ sí ẹ̀yìn ní sáàtì lẹ́yìn ìdílé àwọn méjì tó bá fẹ́ ká tẹ́wọ́ súnmẹ̀ ṣùgbọ́n àyè sí ẹ̀yìn rẹ̀ ti tẹ́wọ́ yẹn kò ń ṣe bí ẹ kò ṣe nìyà oníwà kò ju ẹni tó lọ ṣe láàrin ẹ̀ka bá ní àtúwà ní ogun àwọ̀ ẹ̀sìn ìlú. Tó bá ọdún ẹ̀yìn ní àbọ̀rọ̀ pé nítorí wọ́n ti ká ṣe wọn káàbù lẹ́yìn káṣà káàbù lẹ́yìn. Èèyàn wá wọ́n ti oríṣi káàbù lọ́wọ́ káàbù lọ́wọ́ náà wà ní sàtìlẹ̀ sàtìlẹ̀ sàtìlẹ̀ ní orí ìlàdà àwọn ṣe láti lè káàbù lẹ́yìn. لذلك المشركات الإكرام أي بعض المشركات الإكرام اليوم فاتتين أن يكشفوا Àdínkù ẹ̀kọ́ máa ń fi ti báyìí, àdínkù ẹ̀kọ́ máa ń fi wá sí wọn. Ṣé nípa ti káàkiri ìgbẹ̀gbẹ̀ ẹ̀ ní ṣí eré ìṣọ́nà? Ṣé o ti dá púpọ̀ wá ní? Ṣé mo ṣe náà kú sí nípa ṣe fẹ́ mọ́ mi? Àwọn bíbí àti wọn ṣòro fáwọn ènìyàn láti jù lẹ́nu. الإمام مالك رحمه الله تعالى يتبش حج أبو نفع وعلى طائف مؤمن قل إلى الإمام مبشراته قلت أسجير أعلم فانتوا بشراته أبو جريمة مسلمة كده أنتي قلت المدينة يقال أتمنى أن المدينة أيضا ذكر الكلام bàtà ni wọ́n sì lọ ìmọ̀ àwọn ìdílé tó lè wáyé gbé àmì ìmọ̀ àwọn ìdílé ní ilé tó àwọn ọmọ ọ̀sùn ìṣẹ̀lẹ̀ ọ̀sán sáwọn ibi káàdì sí àwọn àgbẹ̀ gbé àmì àti òun jáde kúrò ní ìrìnàjò lọ sí ìlú ìgbéríwá. ó ní ìgbàgbé àmì rẹ̀ láti mọ́ṣáláṣí àyẹ̀ nìkọ́. ìmọ̀ àgbẹ̀ láti mọ́ṣáláṣí àyẹ̀ nìkọ́ òun ti kó lówó aṣọ ni o aṣọ ni aṣọ aṣọ mẹ́rin aṣọ ni ìmúra wọn lábọ́ òun ni bí wọ́n ró ìṣòro mọ́ra lókè ní àtìkàlẹ̀ òun múra bí ọ̀sán rí ó kìí ṣe bàbá tẹ̀ ṣe ájì àwọn abẹ́ṣe ń sọ èyí ìmúra ẹ̀ lábọ̀rọ̀ ìmúra àbọ̀ owó aṣọ tí wọ́n aṣọ tí wọ́n mẹ́rin lè lórí lẹ́yìn àrùn àbọ̀ owó. Ṣé ìmúra tí wọ́n lábọ́ máa ń múra ní ẹ̀ lábọ̀rọ̀ ìmúra? àwọn náà sì tó bá wọ ìjọba bí àtẹ́lẹ̀ ìwé ìwé ìwé ìwé ṣe ìdúró ìyẹn kò tí ì ṣe ìwà ṣe ìjọba mi ní ṣe pẹ̀lú àníyàn kí ni àti àníyàn tó gbé ló ti wà nínú áàpù báyìí tó ti wà nínú ọmọdé báyìí fẹ́ẹ́ tí wá fẹ́ ṣe èyí tó pọ́pà láti fẹ́ ṣe òun ni lókè lè wà fún àwọn ará àmàdínà náà ní máa pàdé kọjá eléyìí tí sọ̀tún ọkùnrin wọn ní àmúlẹ̀dá ní ẹ̀ láti yìí ada mọ́ṣáláṣí àdúgbò ìmọ̀kùnrin ẹ̀sẹ̀ fún ọlọ́pàá àìwọ̀n ìlú àti ẹ̀jẹ̀ tó rí pé ẹni lọ sọ mọ́kùnrin ẹ̀sẹ̀ tó bá ṣe àṣà àìsàn fèsì nínú ìdílé ọ̀sẹ̀ ọkùnrin ọ̀sẹ̀ wa láti fi ṣe ẹni fi hàn ìdílé ọ̀rẹ́ ìdáná ilé àwùjá àti ìdílé wa wọ́n lẹ́sọ̀ ọmọ náà ìdí ní àníyàn تعطوا لبيك لهم لبيك لهم حجة لبيك لهم امرأة تبسط حمد لبيك لهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك عمص وأطيع وأطيع أي ما أطيع Iye làbáríkà làwọn ọmọ ìdí máa sọ fún ìgbàgbé àwọn àmì ìrẹ́ni ọjọ́ ìrìnàjò náà. Natal e na festa aqui na nossa família, eu digo, eu consigo, né? Eu ia ficar da pessoa assim. Não gosto de ter, precisa ter um grande quero de ter. Essa carta de novo, o que a minha carta basta da família, não só para o nosso lugar, não lá da sala. Olá, que a verdade não sabe o que é. Eu não creio que eu vou dizer àlejò wọn ti fi inú kẹta àtàkì ọmọ ẹni tó ń bẹ̀rù mọ̀dínà àwọn sáré wọn ń bẹ̀rù mọ̀dínà wọ́n wá káyì fún òun mọ̀dínà lọ sí tó ń fi lè fa wọ́n wá ní àjì ìjẹ́ ara ní ẹ̀ ó gbé e bá ti tó ń bọ́ ní kó mẹ́rin ìlú náà ní. bẹ́ẹ̀ ni ìyàgbọ́n ẹ̀yẹ́ ìgbésọ́yì rọ́bẹ̀ lọ́wọ́ ẹ̀yẹ̀ kan ó fẹ́ kí wákàtà ń bá yẹn ní rákàtí àwọn tí kì fọ́ ìwọ̀n àṣùgbà rákàtí lè ná méjì ẹni ẹ bàtọ́ mọ̀ àti ṣe wájà ń kìlọ̀ wájà ń kìlọ̀ wájà ń kìlọ̀ ìmọ̀ ní ọwọ́ àgbègbè wọn ṣe ó ṣe èso ìṣe láti ẹ̀sìn ó ní ẹ̀ súnmọ́ fájì rákàtí ẹ̀ sọ́dọ̀ máa jẹ́ sí àgbègbè ìdílé rẹ̀ bọ́ọ̀nì ẹ̀ ní báyìí wà nínú kan láwọn على أنك صليت عشر من ركعتين ولكن لا يقدمك على خلاف السنة ọlọ́run tó jẹ ní àlè wípé òṣèlú tí ó ta kò súnmọ́ ó kíráka kọjá méjì kan ní ibi ṣùgbọ́n ipò òṣèlú ní ó ta kò súnmọ́ ìyẹn lọ́wọ́ ó jẹ ní àlè wípé so àwọn ìbílẹ̀ náà ló ń bẹ̀rẹ̀ ẹ̀rọ ọkọ̀ tó ṣe ń tẹ̀ ṣe ìbílẹ̀ àìsàn yìí ibi ó tèrè lọ wọn ní ah, ilé ṣe tíṣe lágbára ni ìkan ni mo jẹ́ kí àwọn ènìyàn tètè juwọ́ ẹ̀sìn wọn. Òde káwọn ènìyàn tètè juwọ́ ẹ̀. So ẹ̀sìn ní ẹlòmíì tó ṣe pé tó bá ti tẹ̀lé sínú àwọn ibi àbáyé tó bẹ̀rẹ̀ ọ̀. Ìyọ́ òun kò ṣe pé tó ń ṣe ìlú ọmọ àwọn bá ń ṣe. Àwọn ọmọdé máa ń

أحب إلى الشيطان من المعصية الشيطان لا كبيرة جنوبية شيطان كبيرة فلذلك بدأ الشيطان ما تكلم شيء عن الولد أي يوم اللي يكون يوم شنو يعمل هو هو حوادث بتاعته بدأ الإسلامية هو الذي يقرع قوله المنطقة لهم الأرض الذي يكون مطلعك ما يقول Wọ́n àṣọ máa ń So, àwọn ẹ̀kẹ́ tó mú sí ìlú kakẹ́kẹ́ tó ń ṣe ìlú kẹ̀kẹ́ wọ́ra wọn. Káàbà wá ṣe wá tó tako ìlú ẹ̀kẹ́ tó ṣe ìlú mẹ́fún àwọn olóyè tó wà ní ọ̀sán ìdìbò yìí. Ẹgbẹ́ ìjọba tó ló ṣòro ẹ̀kẹ́ ẹ̀sàmù bá àtẹ̀lẹ́ wọn àti wọn bí tẹ̀lé ìgbà onípa ẹ̀jì àti tí ẹ bá ti dàrú pátá lọ́sí. wọ́n ti sọ́wọ́n bá ti bẹ̀rẹ̀ ara ẹ̀ ní bẹ́ẹ̀ ṣe wọ́n ti pa nǹkan ẹni ló mọ̀ pàdé ẹ̀. ó tún lọ àṣọ fún pé kí sàmù bá àtẹ̀lẹ́ wọn fún mi lábẹ́ ìtẹ̀lẹ́. ẹ̀ẹ́dẹ́ tó ń mú fóònù ọ̀pọ̀ tí ò ga ìrìn tẹ̀lé ìsìlámù ta yìí ìsìlámù rẹ̀ ṣì ó sì lé ó àtúnṣe tó ní sí ó wá tó ọmọ rẹ̀ nígbà tí ó fẹ́ jáde láì tó ọmọ mi lílọ mò ń lọ yí o ìgbò kan fún wọn fún o jọ mẹ́lẹ̀ kí ní ipò parẹ́ ní ọ̀pẹ́ láti mọ mùgbò méjì mọ mùgbò mẹ́ta kò sẹ́yìn ẹ̀sìn àti káàkiri ẹ̀ ó gbé tó ń ṣe ní ọ̀pẹ́ ẹgbẹ́ ìṣòro pẹ̀lú àti tí wọ́n bá ti kúrò lára ẹgbẹ́ kódà bàbá tó bá ń ṣe ìdìbò náà ìdìbò jẹ́ kọ́ mọ ọmọ ìdìbò kọ́ mọ̀ ìgbà òbí ẹ̀rí kan lè rí àwọn nípa ní èdè àwọn òfin tó ń ṣe yìí lábẹ́ àwọn ọmọ ṣe fún ọmọ náà ló máa ṣọ́ àwọn ẹ̀rẹ́ máa ṣọ́ ọwọ́ máa ṣọ́ ọ̀rẹ́ torí tó kò pẹ̀lú náà rí tó ń yìí ṣùgbọ́n wà láyé wọn fídíò jẹ òfin tó ń ṣe bíbí àná tí a àti tí òdodo bá ti ṣe ilé sí gan yóò ọdún lórí àwọn ìgbà ọwọ́ ọ̀rọ̀ ìlú ìfẹ́ ní ọba tó sọ̀rọ̀ ẹ̀. kí ló ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ wọ́n ní wọ́n wọ́n kàn bẹ́ẹ̀ àbúrò yìí kan bẹ́ẹ̀. ìlú ẹ̀ tó ṣẹlẹ̀ ní àbútọ́ ní ọkọ̀ àwọn ẹ̀ṣọ́ lọ́wọ́ orí ìsọ̀rọ̀ قلت ويقول حديثي بأحد هنا محمد من خير أبيات بأيات الدين ثم بيتنا هذه الكلمة مهمة التي تدل عليه في ملاذ الملاك أو حضار مدرسة أو حتى من صفحة بلاد سباكة مبينة شو يضاف في كلمة في مادة يوم موجود وكان مين في البلاد على الشيء وما نجد أن يكون adẹ́ni lọ́gbà àwọn ènìyàn wa wọn ní ẹ̀sẹ̀tì ní ṣílẹ̀ ẹ̀sẹ̀tì lẹ́yìn wọn ìdí èdè káwọn tó ní ìgbà ìbámu dé òkú ó mọ̀ pé ìmọ̀ mọ́ òye ni ó ṣe sí ìrọ̀lẹ́ ní kí ó ń ṣe gbígbé à kó wá sọ fún ọmọ rẹ̀ pé ìlànà àmìlà wa ń tọ̀ yìí ẹ̀yìn tún lọ́sẹ̀ ń ṣe ẹgbẹ́ tí ń ṣe ọyẹ́ mọ́ ṣe lójú ìbára ń ṣe chegou ao mundo indoginamente, eu consigo outro grande feliz. Eu fui dedicado. Só então, como eu também estou cheio de aí, e vejo o não, o não, a outra não, que é uma falha de pé. Por isso, eu vou me dizer que eu não fiz isso. Agora, também estou me dizendo que a gente já está muito na TV, porque tem um que não está sendo logo tó jẹ́ pé bíbíà ní amábẹ́yẹ lọ́wọ́ kiri definition tó ń pè ní bíbíà nínú ẹ̀sìn Islam wọn ni kúrò máa yọ káàbọ̀ bí ìlà wà láti ṣe àwùlá ní àkíńdájú àwòkọ́wé àwọn amẹ́lẹ́ gbogbo tí a bá yọ ní ìṣẹ̀lẹ̀ wà á ṣe ìtàkì ọlọ́mọ bá gbé kalẹ̀ ìbá ìdájọ́ ọmọ ìbá ìdóró ẹni ìbá mi ìṣòro ọ̀nà táwa lè fi lórí wọn gbé léjì oníkàtí tí ní kíkó tí mo fẹ́ sọ yìí. Ọ̀nà àlàáfù ti ní ìgbàlódà ẹ̀mẹ́nà. Gbogbo sábà ti pè ní ìjọsìn, ìbáàjẹ́ sáàjọ ọ̀fẹ́, ìbáàjẹ́ tẹ̀wé ẹnu, ìbáàjẹ́ ti ara yìí. Ìpìlẹ̀ ní kí wọ́n bá wọn ṣe ìjọsìn àtìkù rẹ̀ ní ilẹ̀ àtìkù rẹ̀ ní. Tó bá bẹ̀rẹ̀ ìgbóhùn ìtàkùn ara ẹ̀, má bàa ṣe ẹ̀rẹ̀ jẹ́, nínú owó èyí tó kílẹ̀ wọn fi láti mọ Al-Qur'an àti súnmọ́ ní ọmọ Muhammad sọ̀rọ̀ àti ṣe tí àwọn sọ̀háwà rẹ̀ wọn láàrẹ̀ yìí sábà ti lè wọn fún wọn ṣe máa rẹ̀ torí pé ọkọ̀ bá ti pa ilé ìgbé àyẹ̀wò àmọ́sí lẹ́kún bí lẹ́nu mo ti fẹ́ ti fi lónìí nínú ọ̀rọ̀ wọn ti fẹ́ ti ṣẹlẹ̀ káfà yọ ní òun ìtòrí àgbà ìdíjú ìfẹ́ ìyàtọ̀ wọn ní wọn àbí lè ṣe èyí tó tó kalẹ̀ àti ìṣẹ́jọ́ ni wàá tó ti tẹ̀lé ìlú sọ́kà òun yẹ ti wọ́n fọ́lẹ̀ èyí tó bá sí ẹ̀sẹ̀ ìlú ti wa nínú la tó ṣe bẹ́ẹ̀. mo kí ni mọ́ṣẹ́ láti kan gbà fún mi tọ́lá parí ìlú níbẹ̀ èyí tí ẹ̀sìn náà mọ́ṣẹ́ ìṣẹ́ kan fún ṣe mo kàn gbọ́ nípa ẹ̀sùn bẹ́ẹ̀ ṣe é fún ní kù sí ìṣú bẹ́ẹ̀ gbogbo ọmọ máa ọba àti sálámù báyìí ẹ̀rẹ́ ìfáwọn ṣe é. lórí ẹ̀rí ti rẹ̀ ọmọ mi ní ọmọ náà. àwọn àkáǹtì tó rẹ̀ ẹ̀ sì ṣèyẹn tó ìyẹn tó ti sílẹ̀ ṣe so inú bẹ́lẹ̀ àgbèṣe fún òun ní ìdí ìdí ọwọ́ lè ṣe náà ẹ̀wọ́n ti sọ̀rọ̀ àpálámù ní ẹ̀rí subhanallah alhamdulillah aláwọ̀ àdìbà three thousand and ten twenty five twenty five twenty five ó bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ten ten bẹ́ẹ̀ ah mo kọ́ ní ten ten ojú lè ṣe twenty five twenty five ni láyà láwọn àṣẹ ní twenty five mo yìí fún àwọn ọ̀rẹ́ bẹ́ẹ̀ náà sí òun ìlú ẹ̀ṣọ́ ìlera mẹ́ta mo lè ṣe yẹn tó kún ìtọ́kọ̀ ọkọ̀ wọn ṣe àti lè ṣe rákàbá yìí ṣe tó ẹ̀sìn ní wọ́n ti kù ṣùgbọ́n ṣe kọ́ ní ó ti wọ́n lọ sí ibi nǹkan tí ò tẹ́lẹ̀ ní ní ká ṣe láti lè fi súnmọ́ ọlọ́pàá sí ààbò ẹ̀dá. So píríncípù yẹn ò ní pé àbíkásùkò kìí ní bàbá ọ̀sẹ̀ mẹ́rin ìpìlẹ̀ tó bá jẹ́sẹ̀ lè jọ bí a jẹ ní ọ̀rọ̀ ẹ̀rọ iṣẹ́ ọwọ́ ni fẹ́ẹ̀tì sáà ni àdéhùn ọwọ́ adáwájú ọkàn máa ń gbèrè àyùbá ìrọ̀rù ó ṣe nígbà yẹn kọ́tọ́ bá ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀yẹ ìpìlẹ̀ ní pé aláàbò ìlà ìlà ìdàbára ẹgbẹ́ tó ní kì í ṣàlàyé ní ìpìlẹ̀ kan ní ìṣòro wọ́wọ́ aṣọ kan ní ìṣòro àbó wọ́wọ́ bàtà kan gbogbo ní ìlà kan àbó gbogbo mọ́tò kan ẹ̀ka wọ́n bá fẹ́ ah, haramu ní kì í nìyà a ní gbogbo right láti lè dé ayẹyẹ pẹ̀lú ẹ̀rí ìdàgbàsọ́ sára ní aṣọ yìí ونوم وزن تقرأ olóòmù wa jẹ́ ìpẹ́tọ́ sí aráàlú ní ìlàjì gbogbo aráàlú ní pàtàkì gbogbo olóòmù wa èyí bá ní wọ́n ní ìyà ti jẹ́ ìwà fọ́nà wà ní eléjì bẹ́ẹ̀ wọ́n bá tún àwọn ọ̀dà ayé ní wọ́n lè ní ìfọ̀yà ọ̀dà sí náà ní àwùjọ yìí olóòmù ta fi ní ìlú tún mẹ́lẹ́ lónìí ọ̀pọ̀ ìfọ̀sọ̀ láti máa rẹ̀ máa lé sí ìlú àtọ̀tọ̀ ọlọ́run tó ń ṣe lára mùsùlùmí ti ṣẹlẹ̀ ní èyí kéèké àti tí àwọn bá gbé ní ṣòro tẹ́lú bá pè pèsè ní àràkù ní wa tó ń ṣẹ̀sì ẹ̀yìn ẹ̀yìn ìlú láti fún alẹ́ rẹ̀ ẹ̀yìn ọ̀pọ̀ fún apá lè ṣe iṣẹ́ ẹ̀sìn kan iṣẹ́ ìjọsìn kan ní nígbàgbọ́ ní àjọkùn ẹ̀yìn ìlú láti fi wa ní kí ẹ̀yìn tó sọ pa lè bẹ́ẹ̀ni tó sọ pé àlè lọ́wọ́ aṣọ ọ̀kan àlè lọ́wọ́ láti kan ní gbóhùn náà ṣe lọ́wọ́ fún wa ní ẹ̀rí tó sọ pé nǹkan ní haram ni. Bàbá mi fún mi sì ní mi padà ẹ̀ ń tọ̀ ọ́ lọ. Iṣẹ́ ọlá àmọ̀ ẹ̀ lábẹ́ àwọn tó máa tó wá lẹ́bí rẹ̀ jù lábẹ́ sí náà. Lára àti ẹ̀ lọ́wọ́ sọ náà yẹn. Àwọn tó ń ṣe ìdí ti yọ̀ wọ àwọn ọlọ́wọ́ bó fọ wọn sọ́nà. Wọ́n ti nàbá àdàmà ìlú sí i. Ṣùgbọ́n káwọn ọ̀gbọ́n fún wa wá yìí. Kálẹ̀ ìgbésẹ̀ yìí pé gbogbo kámá àmọ́ àwọ̀dù gbogbo ẹ̀ lọ́nà ẹ̀ ló yẹ wọ́n ní àkáyè yẹ wọ́n ká báyìí. Nípa ọjọ́ ní tó tó àfẹ́lẹ́ ìtẹ́sí ká ṣe èyí ẹ̀rí ẹ̀dá. Káwọn bá ti mọ̀ wálé tí wọ́n ń béèrè ẹ̀rí ẹ̀rí tó gbogbo onísìlẹ̀ fún lọ́lọ́ wọn ní iṣẹ́ ìjọsìn. Torí kò sí mọ̀ pé kí ọmọ ẹ̀rí ni wá wọ́n bá wọn tó bá kàn oríṣiríṣi ní ọjọ́ wa. so bíbí àbúrò ẹ̀ pọ̀ ẹni tó ń ṣe bíbí à ó ń kéré nípa sí òun mẹ́ ìwọ ọlọ́wọ́ bá lọ. ọlọ́wọ́ yẹ kí o lè o yẹ kó o lè ṣe lé o yẹ kó o lè àkúgbé lé. ẹni tó ń ṣe bíbí à kéré nípa ń sọ láàárọ̀ tọ́jú nǹkan pamọ́ sí òkun fún wa. ẹ̀ ẹ́ kékeré ẹ̀kọ́ sọ̀rọ̀ ní ti bẹ́ẹ̀ àtàlà ìgbà wọn àti láti lè dáyé wọn ní nǹkan ní èyí tó ń fi ní nǹkan kan òun wọn kò lè rà kámẹ́lì ti kú ti pẹ́ẹ́pẹ́ sàlẹ́bí máa wú àtàlá sí yẹn bí a máa ṣe ọkàn rẹ̀ tí ó ṣe béèrè tí wọ́n ní two thousand and four fún wa á ó túnbọ̀ sábẹ́ ní ṣàkóso fún wa jẹ́ ọdún ayé ẹ̀kọ́ sọ wọ́n pa ń ní ìfẹ́ tó kílẹ̀ ẹni tó ń gbé nílé àkàlẹ̀ yìí ìfẹ́ kírẹ́dì ìfásitì ìtọ́jú ìfàmọ́ tí ó sọ fún wa. ìtò kírẹ́dì ìgbé ní ọlọ́pàá ti ká wáta abẹ́rẹ́ sí rẹ̀ pé ẹ̀yẹ sí àwọn tó lè fi fún un. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà ọmọ àbúrò bíyá tó ṣe pé yóò sọ wa lẹ́yẹ̀yẹ́ ẹnu òbí kó. tòun tó kúrò lè ṣe bí mi má láyé sọ lóòrùn káàkiri rẹ̀ tó pẹ̀lú tó gbé láti bí àpò gbé láti ní ẹnu sí ṣùgbọ́n tí kájẹ́ ní oṣù tí ó lè máa bèèrè lọ́wọ́ ara ó lè tó sọ èyí sílẹ̀ ní. wọ́n lè fún wa lẹ́yìn rẹ̀ láti mọ̀ ọ̀tọ̀ ara lóṣù tó ń bọ̀ lọ́wọ́ sálá. ìyá máa ká ní kọ́ lóṣù kù yìí ìgbà ọ̀pọ̀ ìjọba ìyọ̀rọ̀ sórí rẹ̀ fún ọdẹ náà ẹni ẹ̀kú mi sọ nínú ọ̀rọ̀ fáìnà wọ́pùlà ìjọba ìwọ́pùlà ọlọ́run ní àwọn òmìnir àwọn tí ó jèrè ìyẹn sọ́wọ́n àti àwọn ọ̀tá láti ìṣẹ̀lẹ̀ wa tàbí ìparí àtúntò fún àwọn tí wọ́n ọ̀gánáìsì program ìkọ́nàmọ́ ṣùgbọ́n ọ̀tá ara tí ó dáa sí ìṣẹ̀lẹ̀ òṣùwọ̀n iṣẹ́ dáadáa rẹ̀ kọ́nàmọ́ ṣùgbọ́n ọ̀tá ara tí wọ́n jù dáadáa rẹ̀ àti ìrìnkọ̀nà àti ìlú alákọ̀ọ́kọ́ lẹ́ẹ̀kan sí títí àwọn òṣèṣọ́ wọn kọ́nàmọ́ ṣùgbọ́n وصلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك السلام عليكم وعليكم السلام ورحمة الله وبركاته.